أصحاب النار هم فيها خالدون يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين إن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون إن الحمد لله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 lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run. alhamdulillah. a tọrọ ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run orí ajẹ́njẹ́ tán rẹ̀ kó ló máa bá anábíwá muhammad. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa alihi wa sallam. pẹ̀lú ògùn ọlọ́run tafsiru wa tèmi. أو ما لسنوا القرآن الكريم سورة البقرة Quran chapter 2 aya 275 títí dé 280 àwọn ẹ̀kọ́ tí a fẹ́ fi tafsiri wa náà tá a fẹ́ fi sọrí ẹ̀ òun náà ni ọ̀rọ̀ nípa. تحريم الربا وخطورته في الإسلام ṣíṣe ìbálẹ̀wọ̀ nínú Islam gbígbà àti fúnfún yàn ṣíṣe léèwọ̀ bákan náà ewu tó ń bẹ fún ẹni tó ń gba rìbá láyé ń bí àtijọ́ gbúndà kìyàmà tí a bá wọnú al-Qur'an al-Karim a rí pé nínú àwọn àyè tí ọlọ́run ti sọ̀rọ̀ nípa rìbá púpọ̀ Suratul Baqara ó jọ kan bẹ̀ tí a bá dẹ̀ wo Suratul Baqara a rí pé suratun madaniyya àwọn súra èyí tí ọlọ́run sọ kalẹ̀ fún anábì sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tánábì ṣe ìjọra tán àwọn súwàr tó bá jẹ́ wípé lẹ́yìn ìgbà tí anábì ṣe ìjọra àwọn nǹkan tó máa ń wà nú ẹ̀ àwọn ẹ̀kọ́ àwọn àlàyé ọ̀rọ̀ tó máa ń pọ̀ nínú ẹ̀ òun náà ni àlàyé báwo la ṣe fẹ́ ṣe ètò ìgbésí ayé lọ́nà tí a ṣàyé a sì tún rójú rẹ ọlọ́run látàrẹ̀ àwọn súwárò ìmàkíyà àwọn súrà èyí tó bá jẹ́ ti Mákà èyí tí ọlọ́run sọ kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam ṣáájú kánábí ò tó ṣe ìjọra àwọn yẹn máa ń sọ̀rọ̀ púpọ̀ nípa ọ̀rọ̀ gbàgbọ́ nípa ọ̀rọ̀ ọmọ lọ́kan nípa ìgbàgbọ́ nípa ọjọ́ kẹyìn ìgbàgbọ́ nípa ọjọ́ gbòǹdà kìyàmà ìgbàgbọ́ nínú àwọn màláìkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àmọ́ àwọn súrà tó bá jẹ́ ti mọ̀dàníyà eléyìí tí lẹ́yìn ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam tó ti ṣe ìjírọ́ irú àwọn súwárù báyìí àwọn náà ń pè ní súwárùn màdàníyà ọ̀kan nínú wọn ni súratul Baqara ọlọ́run sọ̀rọ̀ púpọ̀ nípa ọ̀rọ̀ alkiyama àti nípa ọ̀rọ̀ ìṣẹ̀mí ayé ọ̀nà wo la ṣe fẹ́ lo ìṣẹ̀mí ayé wa tí a ò fi ní kọsẹ̀ níwájú ọlọ́run lè anal islam torí pé àti islam yajma'u bayna ruhi wal islam ó combine láàrin spirituality àti ìta lè pè ní ìtò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú bá a ṣe sáyé islam dákọ ó sọ̀rọ̀ pẹ̀ ó sọ̀rọ̀ nípa bá a ṣe sọ̀run nínú àwọn súwárù mọ́kíyà àwọn nǹkan tó jọ mọ́rọ̀ bá a ṣe lo ayé ìbágbépọ̀ ẹ̀dá tá òfin ní iṣẹ́ lọ́hùn òun ló máa ń wọ́pọ̀ nínú àwọn súwárù mọ́dàníyà eléyìí tá a fẹ́ máa gbéyàwó lénìí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ètò ìgbésí ayé kò wá sí nǹkan kan tó ń bẹ nínú ètò ìgbésí ayé tí Islam ò dá sí torí pẹ́lẹ́ ayé yẹn náà láṣe kó tó di pé a sì ọ̀run àdúnìyà darul amal wal akhiratu darul jaza ilé ayé láti ṣiṣẹ́ ọ̀run láti kó ẹ̀sìn á lólé ayé á jẹ á mu á àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀kan nínú àwọn ọ̀nà tí àwọn èèyàn fi ń kówó jọ tí Islam lòdì sí ní sí kódà islam dẹ́rù bà wá gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí pé ká má nípìn níbi rìbá owó èlé àti gbogbo ọ̀nà tí rìbá pín sí ká jìnà sí ọlọ́run bínú sí púpọ̀ ọlọ́run lòdì sí púpọ̀ kódà ọlọ́run ló ń yọ àlùbáríkà kúrò lẹ̀ eléyìí ò tí wàá lè yé wa dáadáa ẹ̀dá lọ sínú alukur'an kẹrin suratul baqara aya two seventy five títí dé two eighty. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون أبراتتم القرآن بلور قالوا الرحمن ọba tí ó kẹ́ gbogbo wa láyé arọhìm ọba tó ṣe kódo ẹni tó bá ṣe ti ẹnìkan ni yóò kẹ́ abẹ Ọlọ́run nínú títóbi ẹ nínú àánú ẹ kó mọṣà ìkẹ́ ẹnìkọ̀ọ̀kan wa Ọlọ́run ọba ń bá wa sọ̀rọ̀ nínú alukur'an tí a bá wo àyà yìí Aya tó tẹ̀lé ká tó wọnú ẹ̀ ọlọ́run bá ń sọ fún wa ọlá tó ń bẹ níbi kéèyàn máa ṣètọrẹ àánú ìmọ̀ ṣètọrẹ àánú ìmọ̀ ṣe sọ́dákọ̀ ní jẹ́ ẹ ní ó pọ̀ bẹ́ẹ̀ bá wo àyà tó tẹ̀lé ọlọ́run ọba ń fìyẹn yé wa wípé ẹ má ronú pípọ̀ owó síbi rìbá. gbogbo ẹ̀yin tẹ́ ẹ lérò nípò dìgbà ẹ bá lo ọ̀nà rìbá kẹ ẹ tó lè máa pọ̀ lówó kí dúkìá yín kó tó lè pọ̀ sí ọlọ́ni ẹ má bẹ́ẹ̀ ọlọ́run ọba nítorí rìbá tẹ rí yẹn. alladhina ya'kuluna rìbá. ọlọ́run ọba níṣẹ́ ráwọn tó ń jẹ rìbá nínú alukur'an ọlọ́run ọba lo rìbá. àwa máa wò wípé ọlọ́run lo akílù séèyàn máa ń jẹ lẹ́nu ni eléyìí nínú àwọn ẹwà èyí tí ń bẹ nínú èdè lárúbáwá èyí tí ń bẹ nínú ìgbọ́rọ̀ kalẹ̀ àwa náà máa ń rí nínú yorùbá wa náà a ní lámarin okòwò jẹ lọ́wọ́ dáná mọ́ lọ́wọ́ ń jẹ ní là àwọn àfa wọn ní akululmaal ká sọ wípé èèyàn jẹ owó ó kò jẹ wúwa ablak filmana ìtumọ̀ rẹ̀ kún púpọ̀ ju ká sọ wípé tẹ́rìkọ̀lmaal ó jí owó àbí ká sọ pé akadalmaal ó mú owó torí pé al-akilu tọ́lọ̀ ń sọ nípa rìbá ń bí الذين يأكلون الربا الذين يأكلون الربا ìtumọ̀ ẹ̀ náà ni pé gbogbo àwọn tí wọ́n bá ń jẹ nínú owó rìbá tówó wọn ń pọ̀ sí níbi rìbá tí wọ́n ń fi owó rìbá tọ́mọ tó ń fi ń dá bísínẹ́sì kalẹ̀ ìdí nìyẹn tó lọ́n fi lo akilu kó lè jẹ́ pé túmọ̀ tí ó kó sínú ó pọ̀ ju kákàgbá lásán lọ ọlọ́run máa kọ́ lo gbólóhùn gbígbà kò ló torí wípé ọ̀nà táwọn èèyàn fi ń díìl pẹ̀lú rìbá ó tayọ pé wọ́n kàn gbà á nìkan ẹlòmíín bẹ gbogbo bísínẹ́sì tó ń ṣe láyé orí rìbá òun ló mọ́ lé ẹlòmíín ó ní rìbá tó ń gbà òun kọ́ lòun fi ń jẹun òun kọ́ lòun fi ń mu òun kàn invest ẹ̀ èrè orí ẹ̀ lòun ná ó kó sínú akílù náà ẹlòmíràn sọ wípé rìbá tẹ ẹ rí yẹn fi ń tọ́mọ ó kó sínú akílù rìbá tẹ ẹ rí yẹn lòun fi rọkọ̀ lòun fi kọ́lé ọlọ́run wá pa gbogbo ẹ̀ Ọlọ́run bá sọ pé, Alladhina ya'kuluna ar-riba. Alladhina ya'kuluna ar-riba. Àwọn máa tafsir, wọ́n ni Alladhina yata'amaluna ar-riba. At-ta'amulu ma'a ar-riba. Ló fi jẹ́ pé tùmọ̀ yẹn kún bọ́lọ̀ ń ṣe gbé wa. Àwọn àfóònì gbogbo àwọn tí ìtẹ̀mí wọn rọ̀ mọ́ rìbá kì í ṣe bí wọ́n kàn gbà á lásán láìfù wọn ìṣẹ̀mí wọn bísínẹ́sì wọn gbogbo ọrọ̀ ajé wọn ẹkọ́nọ́mì wọn ó yàtàrà kẹ̀lì ala rìbá ó dúró lórí rìbá wàyà kùdù náà wọ́n ń ta rìbá wọ́n ń fún yàn ní rìbá àwọn yìí ni ọlọ́run ọba ń sọ wípé alẹ́bí náà ya kúlù náà rìbá alẹ́bí náà ya kúlù náà rìbá ọlọ́run ọba níṣẹ́ ara wọn tí gbogbo ètò gbèsè ayé wọn tó dúó lórí rìbá ètò ọrọ̀ ajé wọn orí rìbá ló dúó lé lérí bísínẹ́sì wọn orí rìbá ló dúó lé ibi tí wọ́n ti ń rówó fi ń dá nǹkan ṣe rìbá ni wọ́n gbára lé bẹ́ẹ̀ lómi ìfẹ́ rọkọ̀ àgbà loan with interest bẹ́ẹ̀ lómi ìfẹ́ kọ́lé lóònù náà ni bọ́fẹ́ tọ́mọ nílé ìwé lóònù náà ni ọlọ́run ọba ní gbogbo ọ̀nà tẹ́ fi ń bá rìbá lò nínú gbèsè ayé yín irú ẹ̀yìn tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀. àyàkùn mú náà. إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ọlọ́run ọba tó dá wa ó wá kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ níbi tó gbogbo ẹni tó ń jẹ rìbá ìyà tó ń bẹ fún gbogbo ẹni tó ṣe pọ̀rọ̀ ajé rẹ̀ pátá orí rìbá ló dúró lé ọlọ́run ò bẹ̀rẹ̀ pẹ̀lú ìyà tayé ó kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ pẹ̀lú ìyà alkiyama kábà lè mọ bọ́rọ̀ rí bá ṣe tóbi lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba ní gbogbo ẹni tẹ́ ẹ bá rí tó jẹ rìbá láyé tó fi dá nǹkan ṣe tí ò jáwọ́ ń bẹ̀ tí ò túbá tó fi wá kú lérí ẹ̀ kí ni jìyà tó ń bẹ fún níwájú ọlọ́run. láyà kú mú. ìyá àjọ gbẹ̀ndẹ̀ alkiyama. bilmaratib ìpele ni ìyà kan ń bẹ bọ́lá ń bá gbé gbogbo ẹ̀dá dìde ìyà kan nìyẹn ọlọ́run ò sì dájọ́ bọ́lá ń bá tún wá dájọ́ tán ẹni tó bá tún wọná yóò ṣẹ̀ tún lọ fèsì yà ọlọ́run wá gbé ìyà àwọn tí wọ́n ń jẹ rìbá láyé ìgbà tọ́lọ́run bá ń gbé gbogbo ẹ̀dá dìde níjọ́gbìn dàlùkìyàmà àwọn èèyàn kan ń bẹ nínú àwọn tọ́lọ́run ó fi ṣẹ̀sín ẹ̀sín nìyẹn níjọ́gbìn dàlùkìyàmà alkhizyu ẹ̀sín nínú àwọn tọ́lọ́run ó fi ṣẹ̀sín níjọ́gbìn dàlùkìyàmà ọ̀kan nínú wọn náà lẹni tó bá kọ́ tọ́lọ́run bàbá sọ pé tọ́lọ́run wí tó ní kò kàn wọ́n ọlọ́ni wa man arọ́dọ̀ àǹdíkiri fa inna lahu ma'ishatan wa nahshuruhu yawma al-qiyamati a'ma ọlọ́run ó gbé dìde kò ní rìnà ẹ̀sìn kànìyẹ ọlọ́run ò tí ì dájọ́ o ṣùgbọ́n pé àgbéǹde nídọ̀gbọ́dà al-qiyama gbogbo àwọn tí wọ́n bá kọ tí ikú sọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ó gbé wọn dìde afọ́jú ni ó jẹ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tó máa ń gbéraga láyé anabi muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ó gbé wọn dìde wọn ò ní ju ọmọ náà gún báyìí lọ wọn ó kéré àwọn èèyàn máa báyìí kódà àwọn kan wà bẹ́ẹ̀ pèsè ni kò sọ wọn bẹ. nínú àwọn ẹ̀sìn ọjọ náà ó náà ni gbogbo àwọn tí wọn bá ń jẹ fi wọn tó bá ti tọ́gbìn dé alìkìyàmọ̀ kọ́lọ̀hún ó tó dájọ́. ṣàyẹ̀kú mú. ọlọ́run bá ní gbogbo àwọn tí rìbá bá rò papọ̀ mọ́sẹ̀mí wọn láyé. ṣàyẹ̀kú mú. ọlọ́run bá ní wọn ò ní dìde nígbà tá a bá gbé gbogbo ẹ̀dá dìde mí ń kùbùrì yìí mí ń kùbùrì yìí láti inú sàárè wọn kò tí ì di àlìjẹ́ńdà àbínà bá bá ń gbé gbogbo èèyàn dìde nínú sàárè ìjọ yẹn náà láti kọ́kọ́ máa mọ ibi tọrọ kówó já sí. يوم لا يخزي الله النبي والذين آمنوا معه ọjọ́ níjọ́ náà ọjọ́ tọ́lọ́hun ò ní والذين آمنوا معه. gbogbo àwọn tí wọ́n bá ti gba ànábì gbọ́ tí wọ́n dúró lórí ìtànẹ́bí wí àwọn náà ò ní ṣẹ̀sìn jọ náà. ṣùgbọ́n àwọn tí ò gbọ́ ọ̀tánẹ́bí lẹ́nu owó sẹ̀sìn o ọlọ́run lọ gbé ìjìyà yẹn láti ìjìyà nígbà tó ń bá gbé wa dìde láti lọ sáré ọlọ́run sọ pé láyà kú mú. láyà kú mú. àwọn wọn ni wọn ò ní gbé wọn dìde bẹ́ẹ̀ sì ni wọn ò ní jáde nínú sàárè wọn. ìlà kàmá yà kú mú lẹ́dí àtàkọ́ bá tòun ṣe ìtọ́nù mi náà lè. ọlọ́run ní àpèjúwe wọn bí wọ́n ṣe rí níjọ́ náà ọlọ́run a máa má pèjúwe wa kọ́rọ̀ lè yé wa torí pé nínú ẹ̀wà alukur'an nínú khasa'isul Qur'an àwọn àdámọ́ èyí tó ń bẹ fún al-Qur'an ó náà ní wípé Qur'an ó máa mú àfiwé wá kọ̀rọ̀ lè yé wa torí pé níbi àfiwé ọ̀rọ̀ àmọ́ yéèyàn á tó mọ á júwe tó mọ kí n tó mọ ó lè yẹ àwọn àgbàlagbà wọ́n ní èpo ẹ̀pà ó jọ kó sí i tẹ̀lé rí. mélòó nu wa la mọ tó ń pè lẹ́yìn rí mọ́ àmọ́ ṣùgbọ́n àmọ́ o tá bá ti fi èpo ẹ̀pà wó pò sí rẹ̀ a ti mọ̀ pé nǹkan yẹn ó máa kéré pọ̀ tí èpo ẹ̀pà tó bá ṣe déédéé pò sí irú nǹkan náà a ti mọ̀ pé nǹkan yẹn kéré nìyẹn àmọ́ nǹkan yẹn o àmọ́ eku kan ló ń jẹ́ bẹ́ẹ̀ ó kéré púpọ̀ yorùbá wa sọ wípé epo ẹ̀pà ó jọ bó ṣe ẹ̀ lérí a ti mọ̀ pé epo yẹn yóò kéré pọ̀ àǹfààní tó ń bẹ níbi bọ́rìbùlì àǹfààní nǹkan tá a rí yóò yé wa ní ìsìn njẹ́ ó ṣẹlẹ̀ níjọ́gbọ́n dà kìámà níjọ́ tọ́lọ́ ń bá gbé gbogbo ẹ̀dá dìde nínú sàárè kò tí ì ṣẹlẹ̀ bó o la ṣe fẹ́ mà ọlọ́run sì ń sọ fún wa ọlọ́run wá fẹ́ sọ fún wa bìbí kọ̀ kó lè yé wa kẹrù lè bà wá ká lè sá fún jíjẹ rìbá. àyàkú mú un. ọlọ́run ọba láwọn wọ̀nyí wọn ò ní jáde nínú sàárè wọn. ìlà kama yàkú mú lẹ́bí àtàkọ́ bá tóun ṣe ìtọ̀nù mi náà lè máa. jíjáde wọn kò ní yàtọ̀ sí ìjáde ẹni tó kó warapa bí ìgbà tí wèrè tó ń lọ tó ń ṣubú lulẹ̀ tó ń dìde tó ń ṣubú lulẹ̀ tí ń datọ́ lẹ́nu bí àwọn onírìbá bọ́lá òun ṣe gbọ̀n wọn dìde ni jama èyí ti kàgá tó kó báyà lẹ́wọ̀ wọ́n wá ń sọ fún ọ oníbẹ̀ ló ti ń rówó ṣe bísínẹ́sì wọ́n ń sọ fún ọ olówó lápò náà lẹ fi ń tajà bí ò bá sí ẹ̀ẹ́ní rọ́jà tà fọjà lẹ̀ èyí tọ́lọ́ ń sọ kalẹ̀ yìí ó tó báyà lẹ́rù gbogbo ṣe tó gbogbo bó ṣe igbe tó ìgbédìde wèrè ìyẹn ìyà àkọ́kọ́ nìyẹn nígbà tí ń dàlù bá nínú gbogbo ẹnikẹ́ni tí ń jẹ rìbá láyé bọ́n bá ti gbé jáde nínú sàárè ìgbédìde ẹni tó ṣe pé ilá kàmáyákú mọ̀lẹ́bí yàtàkọ̀bátù ṣẹ̀tọ́nù mínà lìmọ́sí. ilá kàmáyákú mọ̀lẹ́bí yàtàkọ̀bátù ṣẹ̀tọ́nù mínà lìmọ́sí. àwọn afọ́nímọ̀ tafsir wọn ilá mísìlú máyákú mọ̀lẹ́bí bí ìmọ̀sùn mínà ṣẹ̀tọ́nù. àgbédìde rẹ̀ yóò dìde gẹ́gẹ́ bí ẹni tálìjànú tó ti fọwọ́ bá ẹni tí ọdẹ orí tó ń dà láàmú fàyàkùmù min qabrihi tó bá ti ń dìde nu sàárẹ̀ rẹ̀ báyìí yàgbọ̀ kàmà yàgbọ̀ tó máa ń bi ìsọ̀rẹ̀ ó fi qiyami ìwọ̀sọ̀kọ̀tì bó bá ti ń dìde báyìí bí akú arapa yóò máa ṣubú lulẹ̀ yóò máa dìde yóò máa ṣubú lulẹ̀ yóò máa dìde yóò máa ṣubú lulẹ̀ ọlọ́run ẹ̀sìn àkọ́kọ́ nìyẹn kò tí ì wọ náà tí gbogbo ayé ò fi mọ̀ pé ah, àṣẹ́nita rò kó ayé òun ní number one in the list the richest man in the world mọ̀kúrú fi dunia apolongo rẹ̀ láyé sùmọ́ tó bá di ìgbà tó lọ ń gbé gbogbo ẹ̀dá dìde yóò sẹ̀sìn tí ó bá jáwọ́ mẹ́. jẹ́mọ́ ìkílódé náà fi lọ ń gbowó èlé ìbá fẹ́ lówó náà ni ìbá fẹ́ build the mansion kí wọ́n lè pa alé láyé ká lè níyì ká lè láwa la lówó jù ẹ̀wọ̀n tí ó ṣẹlẹ̀ onítọ̀hún ó ṣẹ̀sìn ju gbogbo ẹni tó ń ṣẹ̀sìn lọ jẹ́mọ́ àbọ́lọ́wọ́n ọba sọ nǹkan kan míì nípa ọ̀rọ̀ rìbá eléyìí yẹ kó bà wá lẹ́rù à ń mú mọ̀ràrà nínú rìbá ṣé ti báǹkì lásán ni loan with interest ń gbà bẹ́ẹ̀ ẹlòmíì alájẹsẹ́kù cooperative owó èlé wọn á fi lé bẹ́ẹ̀ kọ̀lílù wà kẹfì rú sàwà pàtẹ́ńtéèjì yẹn ó mọ níwọ̀n ni o àbópọ̀ ni o bákan náà ni lọ́dọọlọ́ kí ni tí tọrọ wọn fi rí bẹ́ẹ̀ ẹ rí i pé ọlọ́run ọba tó láàrẹ ga alukurani pé púpọ̀ níwèé tí máa tọ́ èèyàn sọ́nà ẹ rí wípé ọlọ́run kọ́kọ́ lọ júwe ìyá ti gbà tọ́lọ̀ ń bá gbé kò sí ìbẹ̀rẹ̀ pẹ̀lú ìyá tilé ayé ìyá àtàlùkìyà bẹ́ẹ̀ ni ìyá àtàyé fúyẹ́ lẹ́gbẹ̀ẹ́ ìyá àtàlùkìyà mà ẹni tí wárápá bá mú lápèjúwe ẹni tó jẹ́ èèyàn ńlá ń sìn ó wá jáde sí gbangba wárápá bá mú ó ṣubú lulẹ̀ á padà bá a dọ́gbọ́n sí i á ní kì í ṣe wárápá á lọ lọkọ wọn torí pé ló lọ the best hospital in the world òun ni wọ́n gbé lọ nígbà tí ẹ bá máa gbọ́ wọ́n lè ló fi ó fi dára ni abẹ́kọ̀ àbàdọ́gbọ́n sí i láti lè retain iyì rẹ̀ àtàkùnlé ẹ̀ ṣùgbọ́n lọ́hùn ò bá wa sọ níta yé níbi dánìkan ò ti ní gbàálẹ̀ bákan náà bẹ́nìkan bá ti ṣubú ní ti wárápá ojú ẹ̀yìn tẹ́ ẹ rí un náà lẹ́ẹ̀ mà kì í ṣe gbogbo yẹn ni ó mà àmọ́jọ́ gbẹ̀dàl kìyàmẹ́ indal ba'th tọ́lọ̀ ń bá gbé gbogbo ẹ̀dá dìde ala ru'usi jami'il khalaiq lójú gbogbo ẹni tí ń jẹ́dọ̀ ọlọ́run pátá awwaluhum wa akhiruhum ẹni àkọ́kọ́ tọ́lọ̀ ń kọ́kọ́ dá àtẹni tó kẹ́yìn gbogbo wọn ni wọ́n yọ ọjọ́ náà kó sẹ̀sẹ̀. jẹ̀mọ́ bí àbá gbọ́jú èyí náà nìkan lọ kódà kó ṣe wípé advertisement tí wọ́n fi ń polongo rìbá kó tún dùn tí wájú ń sọ yìí lọ jọmọ àjìnàjò ọlọ́run wá sọ ìdí bíbínú òun fi lágbára lérí rìbá ọlọ́run sọ sí àmọ́ pípa mi ń bẹ ẹni tó sa ìdá àwa sọ fún pé lámọrin ní tó ṣe yìí dáa ó ní ẹ̀dá pẹ̀lú èmi náà mọ̀ ọ̀tọ̀ ni ẹni tí ń ṣe tí yóò dáa pé in tó ṣe yóò dáa ta ló sọ bẹ́ẹ̀ kò sí nǹkan dáa tó ọ̀daràn nìyẹn ìṣèṣìláàlù máa harọ́mọ́húnlá ìdí nìyẹn tó fi dá wípé ìyá àwọn tí wọ́n ń jẹ rìbá ìyá wọn yóò pọ̀ lọ́dọ̀ ọlọ́run torí pé wọ́n jẹ́ ká mọ̀ wípé ọ̀nà kan gbòógì ti búùsì bísínẹ́sì èèyàn téèyàn fi lè lówó láyé òun náà ní kéèyàn jẹ rìbá. gbogbo oríṣiríṣi àwọn business strategy marketing strategy táwọn èèyàn ó máa gbé kalẹ̀ lẹ́nu wọn ni kò sí you lọ sí seminar tó bá fẹ́ establish business don't use your capital go to the bank lọ yáwó with interest ní tí wọ́n sọ nìyẹn àwọn multi-billionaire lẹ́mìí wọn ò ní lo owó wọn wọn lọ yáwó ni kódà kan lówó yẹn lọ́wọ́ wọn nílò wọn lọ yáwó yẹn pẹ̀lú interest ìyẹn túmọ̀ sí pé kì í ṣe pé wọn ò lówó lọ́wọ́ ṣùgbọ́n wọ́n ti gbìn pé ìṣèṣìláàlú máa àrọ́mọ́hùlà ìsọ̀ntọ́lọ̀ ń ṣe léèwọ̀ tẹ̀tọ́ ò ní tóbi púpọ̀ nínú ẹ̀ṣẹ̀ kódà ó mú yẹn jáde kó nu islam alimuslim láàyè fò àwòláyò ká farú bìdàmì a lè pe mùsùlùmí lẹ́lẹ́ṣẹ̀ a lè pe ní kèfèrí látara ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n a lè pe ní kèfèrí tó bá sọ ẹ̀ṣẹ̀ tẹ̀tọ́ ìtàwọn tó ń jẹ rìbá ṣe nìyẹn wọn a sọ fún wa láyé wípé bẹ́ẹ̀ ò bá ti lọ through interest loan with interest o lè lówó láyé o lè gbé nǹkan mèremère ṣe lámọ́rin tẹ̀ ń gbóòkó ẹ̀ lónìí ló gbà tàmọ̀dò tí ń bẹ nípò kẹta lágbàáyé inú ẹni tó lówó lọ́wọ́ lóònù pẹ̀lú interest òun náà ni wọ́n á sọ bẹ́ẹ̀ ọlọ́run wá ń fèsì sáníyàn ọkàn wọn àti tí wọ́n ń sọ jáde Zọ́líkà bí àwọn fi mọ̀ lọ́dọ̀ ọlọ́run. Zọ́líkà bí ànàwòm kọ́lù ìnàmàlbà ìròmìsì lórí bá. Bí ànàwò ń kọlu. Dáníká bí ànàwò ń kọlu ọlọ́run nítorí pé yìí tí wọ́n máa ń sọ. Jàmá ẹ wọlọ́run. Bẹ́ẹ̀ náà ló ṣe rí. Ẹ wo ọ̀rọ̀ business business transaction lágbàáyé. Bàbá ti ń sọ rìbá ọmọ tẹ̀lé náà. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn business tó ń polongo bẹ́ẹ̀ bá fẹ́ rọra lu he business electronic business tó o bá ṣe làákàyè dáadáa ọ̀rọ̀ lu rìbá nítorí pé rìbá òun ní táwọn gbẹ́sẹ̀ lé nìyẹn kò sí ìtọ́ka wọn kódà nínú ọ̀nà téèyàn lè fi rókè mú òní kò jẹ́ rìbá ọlọ́run ọba ní ìdí tìbínú òun fi tóbi ni lérí wọn ni pé ráàlìkà bí a náà ohun torí báwọn wọn ni tí wọ́n ń jẹ rìbá kọlù kọlù yẹn kìí ṣe lẹ́nu nìkan wọ́n ti àdìsọ́kẹ̀ wọ́n tún sọ ọ́ jáde. innamal bay'u mithlu rìbá. wọ́n á sọ fún wa pé kò sí yàtọ̀ láàrin rìbá àtòwò ṣíṣe wọn ní kankan náà ni ìdí nìyẹn kò sí tẹ́ ẹ fẹ́ sọ fún wọn wọn ní gbọ́ wọ́n ní it's almost the same nǹkan kan náà ní méjèèjì àti rìbá àti business business náà ni ẹni tó ń gbẹ rìbá business náà ni jama ẹ wá wo ìyàtọ̀ ìyàtọ̀ kékeré báyìí náà ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ohun tó fẹ́ fi rìbá ṣe tó o bá ṣòwò o lè rí i dojú bẹ́ẹ̀ lọ. Ọlọ́run ọba wa dá ọ̀rọ̀ yẹn padà sí wọn lẹ́nu. Wàhálà ahalla Allahu al-bay'a wa harrama Ọlọ́run ọba ni mo dọ́rọ̀ yẹn padà sí wọn lẹ́nu gbogbo ẹ̀yin jẹ́ gboyè nípa ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé lágbàáyé. Professor of Economics. Ǹjẹ́ wọ́n sọ náà nìyẹn. Ọlọ́run bá ní mo dá padà sí wọn lẹ́nu. Wa ahalla Allahu al-ba'i'. Ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ni wọ́n ń mí fin nínú gbèsè lágbàáyé. Owó tí wọ́n yá, owó tó kéré ni, ṣùgbọ́n èlé orí rẹ̀ ló sọ orílẹ̀-èdè míì dorí gbèsè. Jàmá orílẹ̀-èdè míì ń bẹ ó máa ń tó tọ́, ṣùgbọ́n kò gbúdọ̀ sí. Torí báwọn tó jẹ ní gbèsè, wọ́n ní interest nínú tí ò tọ́ tó ń ṣẹlẹ̀ yẹn wọn ní sọ ni gbogbo tí ò da ìyàfẹ́ mọ́ kó wá sórí èdè rẹ̀ ó ń bẹ nínú dáńjíyà ẹ̀ tiwa àwọn tó ń darí wa náà máa rí nǹkan míì ṣùgbọ́n kú àti sọ̀rọ̀ ẹnu ń gbèsè kò àwọn orílẹ̀-èdè ní àmọ́ ẹ̀yà yín lówó bẹ́ẹ̀ ẹ wàá di onígbèsè wọn láti lè máa kọ̀ǹtró wọ́n sì ti mọ̀ wípé ọgbọ̀n ọdún ẹ̀ lè sọ́tà wọ́n tún yá inú mi wọ́n á fè léṣi ọlọ́run ọba ìdí tọ́lọ́run ti gbógun ti rìbá pọ̀ nínú rẹ̀ ní istiglal exploitation wọ́n á sọ ọ́ dẹrú ẹnu onígbèsè ò tọrọ kó o sá má jáde níbi gbèsè ó mọ sán títí àrọ́mọdọ́mọ yóò tún mọ sán. ọlọ́run bá ní wọ́n hálọ́lọ́wò lùbẹ̀ àwọn arọ́mọ̀rìbá hálọ́lọ́wò lùbẹ̀ mo dá padà sí lẹ́nu èmi ọlọ́run ọba mo ṣe òwò ṣíṣe lẹ́tọ̀ wọ́n ọlọ́run bá al-masrafiyatul islamiyya àbí ká sọ wípé ètò nípa islamic finance alimalu money owó níwòye islam owó ò lè reproduce fúnra rẹ̀ àyàfi ká invest owó sínú business profit tó bá wá jáde òun ló fi reproduce àmọ́ nínú kọ́nsẹ́pìtì tiwọn àwọn gbà wípé bẹ́ẹ̀ bá fi owó lẹ̀ yóò máa bí sí yóò máa rẹ̀ sí ẹ̀sà kì bẹ̀rẹ̀ yóò máa pọ̀ sí ẹni tá a yá lówó kò fi ṣòwò kò fi ṣe bísínẹ́sì á sì tún gbèyè lórí ẹ̀ ọ̀nà kan nìyẹn àbí ẹni tá a yá lówó pé kó fi ṣe bísínẹ́sì bá a ṣe ń kówó yẹn lé lọ́wọ́ la fi ń sọ iye interest yóò kù tó bá fẹ́ dá padà business tó fẹ́ ṣe yẹn ọwọ́ ọlọ́run ló wà ó lè jèrè ó sì lè pàdánù àwọn onímọ̀ yẹn báwo lẹ ṣe calculate iye tó fẹ́ jẹ́ interest ṣe é mọ iye profit tí ó àwọn ò fẹ́ mọ̀ ìdí nìyẹn tó fi jẹ́ wípé gbogbo ẹni tó bá lọ́pọlọ yóò mọ̀ wípé fáǹfààní wa ní Islam fi gbógun ti rìbá ẹlòmíà wa máa rò pé bó la ṣe fáwọn arówó báwo ni Islamic Bank báwo ni wọ́n ti fẹ́ survive kàkà tí wọ́n fi máa gba rìbá àwọn ọmọ ṣe business ìfẹ́ wa ń wá níbi rìbá yẹn ìjọ jù bẹ́ẹ̀ lọ ẹ máa rí níbi òwò ṣíṣe. bẹ́ẹ̀ bá ní hundred thousand àwa mẹ́wàá tara wa jọ àpapọ̀ ó jẹ́ one million àwa lọ rajà nígbà ta ọjà yẹn a rí ojúlówó one million a tún rí hundred naira gẹ́gẹ́ bí profit àwa pín èlé lólẹ́nìkọ̀ọ̀kan gba ten ten naira èyí ni wọn ò ní pè ní rìbá profit yẹn torí pé wò la ṣe bẹ́ẹ̀ ni tó bá ṣe wípé èrè tá a rí fifty thousand la rí a ti mọ̀ pa àní ìgbà tó tẹ́ ten thousand five thousand la gbà ṣùgbọ́n fixed profit mẹ́gbẹ́ rìbá interest ẹ lè fix ẹ nígbà tẹ́ ẹ ti sọ̀wọ́ ẹ ti mọ̀ tí ó jáde ń bẹ̀ ẹ kàn bẹ́sẹ̀ ẹ lórí percentage kí ni percentage nǹkan yìí nínú hundred thousand kí ni percentage ẹ nínú hundred thousand kí ni percentage ẹ̀ nínú one million èyí ò ní lẹ́ẹ̀gbẹ́ kalẹ̀ lẹ́ẹ̀fi pín profit ṣùgbọ́n gbogbo business tá bá ní sọ fún ẹgbẹ́ àfà ẹ kó fifty thousand wá bẹ́ẹ̀ bá ti kó wá ń láàrin oṣù méjì ẹ máa gba twenty twenty thousand. rìbá ni. owó náà fi ṣe èló la pa kí ni profit wa tó fi dẹ́gbẹ́ twenty thousand lókè mi gbogbo àwọn nǹkan wọ̀nyí islam ò fẹ́ algoror lọ́lọ́run ọba sọ wípé. wàhálà lọ́hùn ìbẹ̀yìn. ọlọ́run ọba ní òwò ni mo fara mọ́. wàhálà mọ́ rìbá. rìbá èmi ọlọ́run ọba mo ṣe léèwọ̀. bàmá já àwọn máwọ ìdọ̀ tó ń mìíràn bìrì. ọlọ́run ọba ní gbogbo ẹnikẹ́ni tí wàásì yìí bá dé ti gbọ́ ẹ̀ kí ni wàásì náà ọ̀rọ̀ nípa rìbá jìnnà sí rìbá tá ń sọ yìí jẹ̀mọ́ kò mọ lórí owó nìkan rìbá ó wọnú goods ó wọnú services lápèjúwe mo fẹ́ yá ọ ní fifty thousand naira tó bá sì di ìparí oṣù ó dá fifty thousand padà àmọ́ láràárọ̀ ó mọ̀ bá mi fi ọkọ̀ rẹ kó àwọn ọmọ mi lọ skul ah, ó ti kí ni mò ń ṣe tẹ́ẹ̀ tún gba sáfíìsì tó ń rẹ́ńdà yẹn rìbá nìyẹn àwọn àfa ní kúlù kọ́rìbí ń jẹ́rọ̀ náà fún àfọwọ́ rìbá gbogbo ìyánilówó tó bá ti lè mọ bí àǹfààní kan fẹ́ni tó yánilówó rìbá làǹfààní yẹn gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ọba ọ̀fẹ́ ká bora wa sí torí pé owó olówó tó bá wọnú tèèyàn yóò pọ̀ nítorí pé dàkìyàmù ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ tó bá wọnú tèèyàn yóò pọ̀ dọ́gbọ́dà kìámà ọlọ́run bá fi sọ wípé. àmọ́ já òun màwòrán tún mi rọ̀bì. ọlọ́run bá ní gbogbo ẹnikẹ́ni tí wàásì yìí bá tẹ́tí gbọ́ ẹ̀ ipòkípò tó yóò wá ẹlòmíà ní wàásì sódòdó àwọn ọmọ ìsìnbílẹ̀ ní ẹ̀rẹ́ àwọn ti jìnnà interest mi lónìí ọlọ́run ọ̀fẹ́ mọ ẹnikẹ́ni èyíkéyìí nínú ipò tó bá wà ọlọ́run ọba ní gbogbo ẹnikẹ́ni tí wà sí yìí bá tẹ́tí gbọ́ ẹ̀. fọ́ńtà. tó wá jáwọ́ kúrò níbi rìbá ó ti ń gba rìbá tẹ́lẹ̀ nígbà tó gbọ́ ó bá wá jáwọ́ ó bá close account èyí tó ti ń gba rìbá kò jáwọ́ ń bẹ́ẹ̀. fọláhùn máa sálà. ọlọ́run ọba ní gbogbo èyí tó ti fa ìmọ̀ kan ṣe síwájú àforíjì ẹ̀wà náà ọlọ́run. ọlọ́wọ́ bá ní á fún ayọ̀ǹda rẹ̀ fún. wà á ila Allah. ila Allah. ila bọ́rọ̀ ni ó ṣe rí ọwọ́ ọlọ́run ló wà wà ila Allah fi máa yastaqbilu ba'da dhalik in tó kù tó bá tún wá fẹ́ máa ṣe lẹ́yìn ìgbà ti ohun tó kù ó kú wọ ó sì kọ lọ. wà á máa ná àjàfà ńlá ìka fàbù náà. ọlọ́wọ́ bá ní gbogbo ẹnikẹ́ni tó ń jẹ rìbá wí fún tó kọ ti kún àbí tó jáwọ́ tó tún ṣe díẹ̀ táwọn tún wa lówó àná lámọrin tó lówó rìbá yìí ni lágbájá gbogbo àwọn tó orí tó rìbá yìí ni gbogbo tó companies tó ní rìbá yìí náà ni ìwọ náà bá tún dàárò ó tún padà sí di rìbá. wàhùlà ìka sọ́hàbù náà. ọlọ́run bá ní gbogbo ẹni tó ti gbọ́rọ̀ ọlọ́run tí ó tún wá padà sí di rìbá ọlọ́run ní àwọn nìyẹn náà lọ́mọ náà fìhà khalidun. ọlọ́ọ̀ni tí wọ́n bá wọnú nánà wọ́n pẹ́ kárin kéṣe. yamhaqullahu rìbá wa yurbi sadaqat. ọlọ́run wá tún padà síbi ìyá rìbá láyé ìyá rìbá lẹ́yìn ìgbà tá a bá kú lọ́lọ́run kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ọlọ́run wá tún lọ síbi ìyá rìbá láyé gbogbo ẹ̀yin tí rìbá ti dùn mọ́ yín lẹ́nu tẹ pé bẹ́ẹ̀ bá jẹ ẹ̀ nílà ọlọ́run ọba ti wá jẹ́ kẹ́ mọ̀ wípé rìbá kọ́ ní jówó pọ̀ ọlọ́run ọba ní yàmú hakullahu rìbá hakullahu rìbá ọlọ́run ọba ní mo ti yọ àlùbáríkà kúrò níbi rìbá òun ti yọ àlùbáríkà kúrò ń bẹ̀ kan. kò jáde látara rìbá. Yàmùhákúnláhù rìbá wà yúrùbí sọ̀dàkọ́. Yàmùhákúnláhù rìbá wà yúrùbí sọ̀dàkọ́. Ọlọ́run ti mú ìparun, ó ti mú bá gbogbo owó rìbá àti bá ti ṣe. Eré lè máa jọ wá lójú, ẹlòmí ò ní bí a. kí owó ti ń pọ̀ sí lójoojúmọ́ ti ń pọ̀ sí láà ìtọ́lọ́wọ́n bá jẹ́ kó yẹ wa ni wípé pípọ̀ sí owó kọ́ nìtumọ̀ pálùbáríkà wà mẹ́wò owó lè máa pọ̀ sí àjálù tí ó máa jálù owó náà kó owó lọ owó lè máa pọ̀ lọ́wọ́ olówó kó sì má ẹnu dídì kiri náà ló mọ yóò máa ní lọ́rùn kò ní ní ẹ máa polongo ẹ wípé náà àwọn tó lówó jù láyé òun ló wà ní ipò àkọ́kọ́ ṣùgbọ́n tẹ ẹ bá súnmọ́ ẹ máa kó sí òsì òkú nù gbèsè ayé. ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ ẹ rò pé wọ́n lówó ẹ gbìyànjú ẹ súnmọ́ wọn inú ilé ò àwọn ọmọ gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ni ọlọ́ Tọ́fi sọ pé yá mọ́hákúnlọ́hù rìbá. Yá mọ́hákúnlọ́hù rìbá wá yóò bí sọ́dọ̀kọ́. Ọba ní mo ti yọ àlùbáríkà kúrò níbi owó rìbá àti gbogbo tí wọ́n bá fi rìbá ṣe. O fi rìbá tọ́mọ, o fi kọ́lé, o fi ralẹ̀. Kẹ́rù lè bà Ìgbà tọ́lọ́wọ́n bá sọ̀rọ̀ ìjìyà tọ̀run, ó tún wá sọ̀tayé. So yẹmọ tí ìbá ṣe pẹ́ mi èèyàn bá le ọlọ́run tó dá mi tó dá ọ ọlọ́run yọ ta ló ní àlùbáríkà jẹmọ ọlọ́run ta ní fa àlùbáríkà sí nǹkan gbogbo ní èèyàn bá gbé kalẹ̀ àmọ́ ní ọlọ́run fa àlùbáríkà sí abẹ́ẹ̀kọ́ ọlọ́run yìí gan ló ni mo ti yọ ṣe àgbẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ń sàdúà àdúà yẹn ò lè gbà ó fowó rìbá ara ọkọ̀ ẹ wá ní ọlọ́run bá ara kan ọ̀ ọlọ́run lòun ti yọ kò ń bẹ́ẹ̀ kò sì sádùn àkàndẹ́ lè ṣe tó lè padà bẹ́ẹ̀. jẹ̀mọ́ èyí yẹ kó bà wá lẹ́rù yàmùhákùnláhù rìbá. yàmùhákùnláhù rìbá. ọlọ́wọ́ bá ní mo ti yọ àlùbáríkà tó ń bẹ lára rìbá àti gbogbo déèyàn bá fowó rìbá ṣe. lọ́dún kan mo sọ̀rọ̀ bàbá kan bàbá yìí wá ìrànlọ́wọ́ wá sí ìjókòó kan tí wọ́n ti máa ń ran àwọn èèyàn lọ́wọ́ bàbá yìí ó lóun ti pẹ́ lẹ́nu iṣẹ́ òun ti fẹ̀yìntì wọn ò fáwọn lówó fẹ̀yìntì òun wá bí ọmọ méjì òun tọ́ wọn ìgbà yẹn gan náà owó oṣù wọn tó tọ́ wọn bí owó alájẹsẹ́kù owó èlé irú àwọn owó bẹ́ẹ̀ òun sáde pé òun tọ́ wọn yunifásitì bó ṣe tọ́ wọn nìyẹn àwọn ọmọ yìí náà ni wọ́n wá ń tọ́jú òun wọn ti ríṣẹ́ ṣàdédé ni wọ́n sọ wípé àwọn méjèèjì wọn ò gbébì kan o ìkan wá wá kejì wá ó wá sọ wípé jẹ́ àṣeré jáde ẹgbẹ́ àtàbúrò níbi wọ́n ti ṣeré jáde nínú ọkọ̀ lọ́kọ àjàgbé lórun wọn mọ́bẹ̀ mm-hmm. àwọn méjèèjì mm-hmm. dà láì àbáyẹ wa ní òun ò ní nǹkan kan mọ́ ebi wa ń pa òun àwa ni bá a bá fún yín lówó nìsín tẹ́ ẹ bá fi jẹun lénìí ebi ó tún pa yín lọ́la wọ́n wá ń gbé gbèsè láti wádìí pé ṣé lóòótọ́ ni bàbá yìí lówó tí ó gbà gẹ́gẹ́ bí owó fẹ̀yìntì àdìgbélòtọ́ yìí wọ́n bá ṣiṣẹ́ lórí ìyẹn táwọn owó yẹn fi jáde ṣùgbọ́n mo wá jókòó mo wá ronú títí pé yá máa kó lọ́ọ̀ rìbá ọlọ́run yọ àlùbáríkà kúrò lára rìbá àti gbogbo ohun tí bá fi rìbá ṣe àwọn bíi bàbá yìí lé ohun fún rẹ̀ ló fẹnu ara ẹ̀ sọ́pọ̀wò rìbá ló fi tọ̀ wọ́n. jẹ́mọ́ à ń bolo já sí òun ti rò pé òun padà jókòó òun ó máa sinmi ṣùgbọ́n làwọn ọba ní ìdààmú rẹ̀ ò tí ì tán kò sí sinmi fún ọ yamhaqullahu rìbá. yamhaqullahu rìbá. jàmáà kò sí jàkíní dòdò lérí tó kójọ lénìí èyí tó wáyé látara rìbá má fọkàn balẹ̀ lérí ẹ̀. wáyà rúbí sadaqat. gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ pọ̀ lówó tó bá fẹ́ pọ̀ lárísìkì tó bá fẹ́ pọ̀ lálùbáríkà ọlọ́run ọba ní sọ́dọ̀kọ̀ ni ẹ máa ṣe.

rìbá yìí náà ni ọlọ́run ń sọ̀rọ̀ àwọn ń sọ tí wọ́n jẹ́ mẹ́wò la fẹ́ mú ń bẹ̀ ọlọ́run ọba ní yamhaqullahu rìbá. yamhaqullahu rìbá. ọlọ́run ọba ní mo ti yọ àlùbáríkà kúrò lára rìbá àti gbogbo téèyàn bá fowó rìbá ṣe. wa yurbi sadaqa. ọlọ́run ọba ní mo sì fi àlékún nínú dúkìá mo fi síbi kéèyàn ó máa ṣe sọ́dá kọ̀ jẹ̀má ìwọ gbìyànjú ẹ̀ nínú owó tó ní máa ṣe sọ́dá kọ̀ àsọ́dá kọ̀ tú tutfi gádọ́bà rọ́bì kéèyàn máa ṣètọrẹ àánú ọlọ́run a máa fi ti ìbínú ọlọ́run dànù fún yàn èmi a máa sọ ẹni tó ní one million lẹ́gbẹ̀ẹ́ ẹni tó ní five thousand naira jẹ̀mọ́ ta ló lówó ẹni tó ní one million ni abẹ́ẹ̀kọ́ àmọ́ ẹni tó ní one million tọ́lọ̀ ń taari àdánwò three million sí sẹ̀rọ̀kẹ́ minus two nìyẹn abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n ní tí five thousand ló ní gbogbo àdánwò tọ́lọ̀ ń gbé síwájú rẹ̀ àdánwò five hundred naira ni nígbà ọba yọ five hundred naira plus four thousand five hundred jẹ̀mọ́ àta lo lówó náà àwọn méjèèjì náà ẹ rí pé n ta sọ lẹ́ẹ̀kan padà ọlọ́run ló mú olówó kì ṣe bówó ṣe pọ̀ tó bá fi sọ wípé bí bí sọ́dàkọ́. ẹ sún bá wọn tẹ pẹ̀lú láyé ẹ sún bá wọn kẹmọ ọkàn balẹ̀. ó rẹ́sìn ọlọ́run ọba ṣe orí dùnú lórí ọmọ orí lórí aya orí rí lórí ẹ̀sìn rẹ̀ àárín òun àtọ́lọ́run ọba gún jẹ́mọ́ ìkílẹ̀ yẹn tún wọlé yìí. ويربي الصدقات ويربي الصدقات ẹ jẹ́ gbìyànjú ìtọrẹ àánú ẹ ṣe àánú ọlọ́run máa fi ziyadatan hissiyatan wa ma'nawiya ọlọ́run yóò lékún láfojúrí báyìí bọ́bá tún wọ ọlọ́run alékún lọ́nà tó ní fojúrí lápèjúwe èèyàn lè ná ten thousand naira kílò ọjọ́ náà tó su kọ́lọ́n tẹ̀ ṣe one hundred thousand wọ̀ a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa ìmọ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa tọ́ọ̀nù hundred naira one thousand ó sì wọlé kílẹ̀ jẹ́ náà tó sùn àbí tó jù bẹ́ẹ̀ lọ níbi tó wà kàtí. ìgbà míì sì ń bẹ ọlọ́run lè má gbé wá bẹ́ẹ̀ bóyá àdánwò kan ń bẹ tí ó ṣẹlẹ̀ sí ọ níjọ́ náà tó lè kílèmù ten million ọlọ́run wàá yẹ ẹ fún ọ ṣùgbọ́n wo ní mọ̀kọ́lọ́ ti fún ọ ní tó ju ten million lọ níjọ́ yẹn. ويربي الصدقات يمحق الله الربا ويربي الصدقات ọlọ́run bá lóun fẹ́ lé ọkùn lárísìkì látara ìtọrẹ àánú déèyàn bá ń ṣe gbogbo ìgbà náà kọ́ ni láfojúrí ìgbà míì ó lè má jáfojúrí nǹkan ò nko ọ́ nǹkan bẹ tó lè ṣe ọmọ tó sì máa twenty million tí ò ní gbádùn tó sì máa ná ọlọ́wọ́ wá dérú ẹ̀ ó ṣẹlẹ̀ ṣùgbọ́n bóyá tọrẹ àánú one thousand naira kan tó ṣe ọlọ́wọ́ bá fi di kọ́lọ̀ mọ́ wàá fi di kọ́lọ̀ wá yọ ten million yẹn kúrò nù tó ní sólékùn ní àbójúkù. ويرد الصدقات ويرد الصدقات jàmáà ibi tọ́lọ̀ ń bá fọ̀rọ̀ sí ni ká fi sí àgbọ̀n níwájú tọ́lọ̀ ń bá ti sọ. So. ọlọ́run ní gbogbo ìgbìyànjú tẹ̀ ń gbogbo kọ́nfẹ́rẹ́nsì ayé tẹ̀ ń ṣe lórí ẹ̀rọ kọ́nọ́mì ayé tẹ́ bèsè ẹ̀ lórí rìbá ọlọ́run ní ẹ̀rí ẹ̀rí gbígbé dà ẹ̀ lè rí gbígbé gbà kò lè kú àtàbámọ̀ ni ó padà jáde ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè míì ti wọ gbèsè ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó tá à ń pariwo wọ́n mu nígbà tí wọn bá tuntun jọ mi ẹ kàn rí wọn publish ẹ nínú pépà wọn lè ní lámọrin owó tó jẹ báǹkì nìyẹn báyìí ọ̀pọ̀lọpọ̀ báǹkì mi ìṣòro dúró sọ́kítọ̀ lẹ́kàn rí ta Ọlọ́run ní Yamuhakullahu rìbá. Yamuhakullahu rìbá wa yurbi sadaqa. Ọlọ́run ọba ní Yamuhakullahu rìbá. Òun ọlọ́run, òun ti yọ àlùbáríkà, òun ti kó ìparun bá rìbá àti ń ta bá fowó rìbá ṣe. wáyúrú bí sọ́dà kọ́. ọlọ́run sì lọ́ba tó máa ń mú àlùbáríkà àlékún àmọ́ mú bá dúkìá ẹni látara kéèyàn máa ṣe tọrẹ àánú kéèyàn máa ṣe sọ́dà kọ́ àmọ́ mú ìbùkún àtàlùbáríkà bárísìkì ẹni. Wàláhù la yuhibbu kulla kàfàárín àti. Ọlọ́run ọba kò nífẹ̀ẹ́ sí gbogbo kàfàárín aláìmoore ẹ̀dá oní fifty million lọ́wọ́ oní kò tí ì tó ṣe business ó tún lọ yá fifty million míì ma tó lélẹ̀ lérí aláìmoore ní ọ́. gbogbo àwọn tẹ́ rí dánmù nínú owó èlé àwọn olówó ni wọ́n ní ṣùgbọ́n kò tó wọn. Ọlọ́run ní dájúdájú ọlọ́run, wallahu la yuhibbu kulla kaffarin athim. Wallahu la yuhibbu kulla kaffarin athim. Ọlọ́run ní òun ò nífẹ̀ẹ́ sí gbogbo àwọn aláìmoore Azeem, tí wọ́n jẹ́ lẹ́sẹ̀. Àwọn tí wọ́n tọwọ́ bo orí ọlọ́run ọba mọ́lẹ̀ lo ayé ọlọ́run lòun ò nífẹ̀ẹ́ sí wọn. ìlẹ̀lẹ̀dínà àmẹ́nu àmìlú sọ̀lẹ̀ ha. ọlọ́run ọba ní ẹ padà sọ́dọ̀ ọlọ́run owó tẹ̀ ń wá ọ̀hún náà bẹ́ẹ̀ bá rí tán níbo lẹ̀ ń kó lọ. gbogbo dúkìá tẹ̀ ń wá tẹ̀ torí ẹ̀ jẹ rìbá nígbà ẹ̀ bá rí tán tẹ̀ ní kú mọ́. bó o bá sì kó owó jọ lọ́nà haram. ìwọ nìkan kọ́ ló àwọn tí ó bá ọ nà wọ́n pọ̀ rẹ́gẹ́dẹ́ àmọ́ wọn nìkan ló ṣèṣirò níwájú ọlọ́run ibẹ̀ yẹn yẹ kéèyàn ó sára tó bá ṣe pọ̀dọ̀ owó tó fẹ́ ná kò yẹ kó gba rìbá tó bá ṣe pọ̀dọ̀ tó jẹ láyé pẹ̀lú bá ṣe ọ yìí ò ní di kọ́kan nínú àwọn tó lówó láyé ìtòfẹ́ nìyẹn bó bá di tọ́gbọ́n dá kìyàmà ayé òpolongo rẹ lóòótọ́ láyé wípé nínú àwọn tó lówó jù lágbàáyé ìwọ ni nọmba two ìwọ ni second nínú àwọn tó lówó jù ní gbogbo àgbáyé ayé ò sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni ayé ọ̀bọ náwó ò lè nìkan náà tán ṣùgbọ́n tó bá di tọ́gbọ́n dá kìyàmà ìwọ nìkan ló jẹjọ rẹ níwájú ọlọ́run. Tọ́lọ́wọ́ bá sọ pé ilẹ̀ lẹ́dí náà mẹ́nú. Ilẹ̀ lẹ́dí náà mẹ́nú. Ọlọ́wọ́ bá ní tẹ láwọn tó gbọ́ lọ́wọ́ bá gbọ́. Wọ́n nílù sọ́ọ̀lì ha. Táwọn jì láníyàn pé dáadáa làwọn fẹ́ gbélé ayé wọn ṣe. Wákọ̀ mú sọ̀lá. Irú àwọn ẹ̀mí bẹ́ẹ̀ ẹ pé wọn á mójútòrùn wọn ní kíkí. Wàá táwọn zàká. Wọ́n sì máa yọ zàká nínú owó wọn. àwọn ó wípé káwọn ó yọ zàká yẹn ni ó máa mú àlékún bá owó wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń jẹ rìbá wọ̀nyí wọ́n yọ zàká ọlọ́wọ́ bá ní wọ́n máa yọ zàká. Láhùn máa jẹ́rù omi dàrọ́ bìí. Ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀. Ẹ̀san wọn ọ̀dọ̀ ọlọ́run ọba wọn ló wà. Wala khawfun alayhim. Ọlọ́run ọba ni kò ní síbẹ̀rù kankan fún wọn níwájú ọlọ́run. Wala hum yahzanun. Bẹ́ẹ̀ sì ni tí wọ́n bá jáde láyé wọn ò ní ìbànújẹ́ lérí nǹkan fi sílẹ̀ sáyé. Ẹ wo tọ́lọ́run ọba fi ti wá lọ́kàn balẹ̀. Torí jíjẹ́ kẹ́lòmí ò máa lé owó by all means. Ó náà ní pé kó lówó èmi. kó má hmm. bàbá tó wá jáde láyé kí lẹ́gẹ̀sì ó má parẹ́ ọlọ́run wá ní lẹ́gẹ̀sì èyàn fi parẹ́ al billah wa iqamatu salah wa iqamu salah wa ita'u zakah ọlọ́run ọba fi síbi nǹkan mẹ́rin erípa fi parẹ́ láyé kì í ṣe kéèyàn ó ọlọ́run bá láwọn tó ṣe pé nálẹ́bí náà mẹ́nu àwọn tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ àti ìmẹ́nu wàá mélòó sọ̀rọ̀ ìgbà tí wọ́n ń bẹ láyé wọ́n ṣe dáadáa láyé. Wàkọ̀ wọ́n tí kírun wọ́n ń kírun. Wàtàwù owó tọ́lọ̀ wọn bá fún wọn nígbà tí wọ́n ń bẹ láyé wọn a máa yọ zàká. Láhùn wọn ó ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba wọn. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀ nígbà tí wọ́n bá fẹ́ jáde láyé, wọn ò ní bẹ̀rù. ولا هم يحزنون ولا هم يحزنون bẹ́ẹ̀ sì ni wọn ò ní banújẹ́ nípa tí wọ́n bẹ́ẹ̀ fi sílẹ̀ sáyé nínú àwọn ọmọ àbí dúkìá jẹ̀mọ́ ọlọ́run ọba ó garanti ìfọkànbalẹ̀ fẹ́ni tó bá gbọ́júmọ́ nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn kàkà tó yẹ ká gbájúmọ́ yẹn bówó ó ṣe máa pọ̀ lọ́nà rìbá láyé ńlẹ̀ investment òun ó ń ó ń gbé kẹ̀ kò sí wàhálà ń bẹ ẹjọ́ rẹ̀ ní ó fi pọ̀ wájú ọlọ́run ẹjọ́ rẹ̀ ó fi pọ̀ wájú ọlọ́run ni bọ́ ọba ṣe fẹ́ kó tó náà ni bó ṣe rọjọ́ bí ó ṣe tó ọlọ́run ọba tó wá padà sórí ọrọ àwọn tó ń jẹ rìbá. yẹ́ẹ́. أيها الذين آمنوا Ọlọ́run ọba ní mo pàyín tẹ́ gbọ́ lọ́run ọba gbọ́. Ìtàkùnlọ́. Ọlọ́run ọba ní ẹ̀yin ẹ bẹ̀rù Ọlọ́run. Wàdárú máa bá kí àmì náà rí bá. Ìtàkùnlọ́. Ká tó ó jẹ́ ẹni tọ́lọ̀ ń bò ìgbà tó wá fẹ́ ó máa ń náwó rẹ̀ láti fi ran àwọn èèyàn lọ́wọ́ láti ṣe dáadáa àwọn ọmọ rẹ̀ wa bó o ṣe ń náwó rẹ̀ yìí owó yìí ò mà ní débi pé àwọn ọmọ wọn ò rí nǹkan ogún tó bá lọ tán ó ní ti ni dájúdájú ọlọ́run ọlọ́run ní máa mójú tó ẹ̀yìn àwọn ẹni re báwọn ọmọ mi bá jẹ́ ni re ọlọ́run bò ní fi wọ́n lẹ̀ kí ni mo fẹ́ fi lẹ̀ tó tó sọ wọ́n dọlọ́rọ̀ bọ́lá wọn bá ṣe wọ́n lọ́lọ́rọ̀ mẹ́ńtálítì yẹn kò sí ìròrí yẹn kò sí nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń kówó jọ lẹ́nu alówó ọmọ náà gbúdọ̀ lówó ọlọ́run ni ó sọ wọ́n dà bẹ́ẹ̀. bó tilẹ̀ islamu islam ò ní ká ní investment halal plan dáadáa fọ́mọ wa ṣùgbọ́n yóò gbúdọ̀ kọjú wa níbi àwọn ojúṣe ẹ̀sìn níbi níná sójú ọ̀nà ọlọ́ níbi sọ́dákọ̀ níbi yíyọ zàká eléyìí kò gbúdọ̀ kọjú wa nípa ẹ̀ ìgbà wá sọ yẹn tán wá ní ayọ́ lẹ́rí ayọ́ Ọlọ́ni mo pọ̀ yí tẹ́ gbọ́lọ́run ọba gbọ́. Ìtàkúnlọ́. Ẹ páyà Ìtumọ̀ eléyìí náà ni wípé ẹ tẹ̀lé ntọ́lọ̀ bá pa láṣẹ. sí ọba òfẹ́. Ìyẹn A ti sọ̀rọ̀ nípa síwájú nínú àwọn àyà tó ṣáájú. Ọlọ́run wá dọ̀rọ̀ padà ẹ̀rí pọ́lọ́run àwọn onígbàgbọ́ òdodo ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ẹ̀yin ẹ má ṣe bẹ́ẹ̀ bí kèfè rí bá jẹ́ rìbá ní tó ti wọ́n nínú ọ̀rọ̀ wọn ju rìbá lọ alukufuru aazọ́mù wà akbaru ní akiri rìbá kèfè rí tí wọ́n ti ṣe sọ́rọ̀ wọn ọba ní ó ju pé wọ́n jẹ́ rìbá lọ ìyá fi pọ̀ lọ́dọ̀ ọlọ́ni ṣùgbọ́n yẹn onígbàgbọ́ òdodo ọlọ́run wá padà sọ́dọ̀ wa. ìtàkùnlọ́. ọlọ́mídá ayọ́ alẹ́bí iná àmànú. ayọ́ alẹ́bí iná àmànú. ọlọ́run ní gbogbo ẹ̀yin fẹ́ gbọ́ lọ ń gbọ́ ẹ má àfarawé òun ló ń kó bá wa. akàwé alájú arínà ṣùgbọ́n a tijú sítọ́ ọlọ́run akàwé àka ọ̀rọ̀ ọlọ́run alájú ṣùgbọ́n nípa àtọ́lọ́run àfọ́jú irú àwọn mùsùlùmí bẹ́ẹ̀ àwọn náà lẹ́rìí wọn wípé bẹ́ẹ̀ bá ń sọ pé ká má jẹ rìbá gbogbo ọ̀nà ló fi mọ defense attended a conference a seminar nkíní kan lórí ọ̀rọ̀ yìí pé business ni kò sí ní tó fi ń sọ bẹ́ẹ̀ aláìmọ̀kan ni fọ́tẹ̀ní gbẹ̀dọ̀nìyà òun bá ṣeré ńláfíì àwọn dìrì mútàgá fèlè mútàbá lédè àwọn dìrì mútàgá fèlè mútàbá lédè. fọ́tẹ̀ní gbẹ̀dọ̀nìyà òun bá ṣeré ńláfíì àdínìyè mọ́tàgọ́fìlẹ̀ mọ́tàbálídé àdínìyè mọ́tàgọ́fìlẹ̀ mọ́tàbálídé. àbá sọ wípé pàtẹ ní àwọn èèyàn kan ń bẹ ọpọlọ wọn mú bérebére bídùnìyà ohun tó bá ti kan ọ̀rọ̀ ayé à jínọọsì ni wọn bàbá ìrìn náà kéde bí wọ́n bá tijú wọ́n máa ti ń lọ lágbàáyé nípa ọ̀rọ̀ táyé critics ni wọ́n wọ́n lè criticize nípa ọ̀rọ̀ táyé tó bá dọ̀rọ̀ ká kówó jọ bó bá kọ̀rọ̀ ká sáyé wọ́n gbọ́n bérebére. àdí ní mọ́tàbá fèlé mọ́tàbá lédè. àdí ní mọ́tàbá fèlé mọ́tàbá lédè. àbọ̀ dáníà. ó ní áńdí nìyí tó ti kọ̀rọ̀ ẹ̀sìn wọn aláàjì ni wọn kò sí tó yé wọn nínú ni wọ́n wọn ò mọ nǹkan gbogbo tiori ayé pátá nípa ọ̀rọ̀ economics pátá gbogbo ẹ̀mí ń bẹ wọn ṣùgbọ́n tíọ́rì ìtọ̀rọ̀ ọlọ́run wọn ò àwọn náà ni àúdíbì mọ́tàbá fìlẹ̀ mọ́tàbá lédè àdínì mọ́tàbá fìlẹ̀ mọ́tàbá lédè. Àwọn pòfẹ́sọ̀ wọn ni wọ́n máa láwọn disagree pẹ̀lú ànẹ́bì lórí ọ̀rọ̀ yẹn. عندنا متغافل متبرد عندنا متغافل متبرد kò lè má disagree pẹ̀lú ànẹ́bì sọ́mọ ẹni tí ń jà ànẹ́bì sọ́mọ kò yé tó lè disagree kódà tó bá yá kẹ́yìn ó disagree pẹ̀lú ọlọ́run pòfẹ́sọ̀ ni ṣùgbọ́n tó bá ti kan bí ọ̀rọ̀ ẹ̀sìn wọn mútàbáfìlẹ̀ mútàbálédé àdínní mútàbáfìlẹ̀ mútàbálédé wọn ò mọ̀ nípa ẹ̀sìn wọn ò sì fẹ́ mọ̀ gbogbo nǹkan tó bá ti rọ mọ́ tó ti rọ mọ́rọ̀ owó tẹ bá ń sọ fáwọn èèyàn kan kúrò ń bẹ̀ wọn ò ní gbọ́ tó bá ti ń jáwó wá síyàn a máa sọ̀rọ̀ ó ṣe fáwọn èèyàn wọn ò ní fẹ́ gbà torí pé wọ́n rí àǹfààní ayé níbẹ̀ àdínì mùtàbáfìlì mùtàbálídì. àdínì mùtàbáfìlì mùtàbálídì. ọlọ́run bá ní ayọ́ alẹ́dì náà mẹ́nu ọlọ́run gbogbo yín tẹ́ gbọ́ ọlọ́run ọba gbọ́. ìtàkùnlá. ẹni ẹbẹ̀rù ọlọ́run ọba ẹ má ṣàfarawé. wàdàrú máa bá kí àmì náà rí bá. gbogbo ń ti ń bá ń ṣẹ́kù. nígbà ẹ bá ti mú owó yín tán gbogbo tó bá ń ṣẹ́kù tó bá ń jẹ́ rìbá ẹ má gbà o ẹ̀yin mùmíní wázàrú ayé wá tìrùkù bó ti wulẹ̀ kọ́ ma ó kéré ni ó pọ̀ ni ẹ má gbà rìbá. wázàrú máa bá kí àmì náà rìbá. gbogbo tí rìbá bá ń ṣẹ́kù sínú dúkìá yín gbogbo tí rìbá bá ń ṣẹ́kù sínú owó yín ọlọ́run ọba ní ẹgbẹ̀jù sílẹ̀ ẹ má rí gẹ́gẹ́ bí owó yín jẹ̀mọ́ ìdí máa ń fa wàhálà nìyẹn tábà ní ẹni rìbá lélẹ̀ má gbà o ọkàn rẹ ò ní kó o torí pé o kulẹ̀ tí rí sówó ẹ̀ má rí sówó ẹ̀ rárá ó rà kọjá fifty million tó o bá ti rí sówó rẹ ó tìtẹ̀ bí owó olówó ò ní tíjú wo bẹ́ẹ̀ ọlọ́run bá fi ní wàzàrú máa bá kí àmìnà rìbá wàzàrú máa bá kí àmìnà rìbá gbogbo tí rìbá bá rí kó sẹ́kù sínú dúkìá yín ọlọ́ní ẹjá wọ́n ń bẹ̀ ẹ mọ́sùnmọ́ rárá nǹkan tó ń mú ní tó bá ṣe pé lódodo lẹ jẹ́ olùgbàgbọ́ nínú ọlọ́run condition ni o conditional statement nǹkan tó mú mi ní tó bá ṣe wípé a lè sọ o ẹni mọ́jẹ́ mùmìnì o bẹ̀ẹ̀ tó bá rí pé mùmìnì lẹ pera yín ẹ̀yẹ jẹ rìbá mọ́. fa illam taf'alu. ọlọ́run ọba ní ó ń bẹ nínú àwọn èèyàn kan nínú yín bá ti gbọgbọgbọgbọ náà wọn ò ní gbà nítorí pé wọ́n ti mọ dọ́là tí wọlé látara rìbá lóṣooṣù látara interest Ọlọ́run ọba nírú àwọn ènìyàn bẹ́ẹ̀ nínú yín. Fa ilẹ̀ ń tẹ́ fàálù. Wọ́n bá ní àwọn òní gbọ́rọ̀ sọ́lọ lẹ́nu. Fàzànú bí Harúbí mínà lọ́hì wà rọ̀súlì. Ọlọ́run ọba ní ẹ fún wọn kí wọ́n máa palẹ̀ mọ́ fún ogun. Ká máa ogun mọ́ èyí tí wáyé láàrin wọn láàrin wọn àtòjíṣẹ́ ọ̀ràn jẹ̀mọ́ ta ló lè kojú ogun ọlọ́ jẹ́ mọ̀ wípé bí èèyàn bá bọ̀rọ̀ bá dojú ẹ̀ ẹni tó èèyàn jù lọ lápẹjúwe ẹni tó jẹ́ president walillahi al-masalul a'la ọlọ́run ló ní àpẹjúwe èyí tó ga jù lọ ẹni tó jẹ́ president ẹnìkan ṣẹ̀ ó ṣẹ̀ bọ́yọ̀ bú president lápòjúwe táwọn afẹ́ bá wí jẹ́mọ́ tábẹ́ bá wí tí president jẹ́ pé kí wọ́n tó bá wí náà ẹ kọ́kọ́ ní ó wá bí èmi náà fẹ́ fún blala mẹ́ta èmi gẹ́gẹ́ fẹ́ nà ṣé bàbá ni ẹ ó dáná tábà tiẹ̀ ní káwọn agbófinró lọ fìyà jẹ wọ́n tiẹ̀ sì lè sànú ẹ̀ ìyún níta yé ni o wálé láìlè mọ́sálà àlà ọlọ́run pẹ̀lú títóbi rẹ̀ ọlọ́run ní kẹ́ni tó bá ń jẹ rìbá tí wọ́n sọ fún tó lòun ò ní gbà ọlọ́run ní kó máa palẹ̀ mọ́ ogun òun. fàgàdù bí harbi min Allahi wa rasuli. ẹ má ta ló lè tẹ́rí gba ogun ọlọ́run bó ti wulẹ̀ kẹ́ kódà bó so odidi orílẹ̀-èdè ẹ lè tẹ́rí sí ká tó wá sọ an individual ìwọ as an individual wọ́n wíwí wíwí fún ọ ò gbọ́. fa illam taf'alu fa'dhanu bi harbin min Allahi wa rasulihi. ọlọ́run fa illam taf'alu ọlọ́run ní tí wọn ò bá gbọ́ tí wọn ò bá gbà. fa'dhanu bi harbin min Allahi wa rasulihi. ọlọ́run ọba ni ẹ sọ fún wọn kí wọ́n múra sílẹ̀ fún ogun ńlá látọ̀dọ̀ ọlọ́run àtòjíṣẹ́. Wà ń túbẹ̀ tó ń fálẹ́kùn rúúsù àmúwá àlìkùn. Ọlọ́run ọba ní bẹ́ẹ̀ bá jáwọ́ rìbá mọ́, bẹ́ẹ̀ bá jáwọ́ ń bẹ̀. فلكم رؤوس أموالكم فلكم رؤوس أموالكم ojúlówó kápítà yín yẹn ẹ̀yin lẹ ní èlé kiri bá gbé wá yẹn nìkan ni ẹ fi lẹ̀ àmọ́ ojúlówó owó yín yẹn ọlọ́run ò ní kẹ mọ́ni asset ọlọ́nifọ́lákùn rúùsù àmúwálẹ́kùn ẹ̀yin lẹ lówó yín rìbá ọbẹ̀ yẹn ni mo ní kẹyọ kúrò. látàbùlì mú nà wà látòbò lámú. eléyìí gan ni concept concept èyí tí Islam torí ẹ̀ lòdì sí rìbá torí pé nǹkan méjì ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀ kò ṣàbòsí fún yàn àbí ká ṣàbòsí fún ọ jẹ́wọ́ èèyàn lọ́nà àìtọ́ àbí ká jẹ́wọ́ jẹ lọ́nà ìtọ́ tọ́lọ́wọ́n bá fi sọ pé látàzílè mọ́ ọ̀nà wà látòdé lámú ọ́. látàzílè mọ́ ọ̀nà wà látòdé lámú. tọ́lọ́wọ́n bá ní látàzílè mọ́ ẹ̀yẹ́ ṣàbòsí fáwọn ènìyàn mọ́. wà látòdé lámú. ẹ̀yin náà ẹ má jẹ́ kí wọ́n ṣàbòsí fún yín àbòsí ló ń bẹ níbi rìbá. ẹni tó yá twenty thousand naira tó padà fi san naira àbòsí eni ẹnì kan kà jókòó ò ní ṣiṣẹ́ mọ́ àwọn èlé tó ń bẹ níta yẹn ni ó kọ́kọ́ máa gbà ni ó fi máa jẹun yóò sì tún máa sọ fún yín pé o èlé òun ni òun sá máa gbà ojúlówó owó rẹ̀ gángan ẹ̀ sì tán Ọlọ́run bá ní láàtàbílì mú nàwà láàtòbílá mú. Láàtàbílì mú nàwà láàtòbílá mú. Ọ̀rọ̀ nípa rìbá, àmì, kání tó ń tọ́ka pé Ọlọ́run fẹ́ràn àwọn ẹ̀dá púpọ̀. Ọlọ́run ò fẹ́ ká ṣàbòsí fúnra wa. Gbogbo wàhálà tó dáyé lénìí kò sí tó fà á. Àìlò ìlànà tọlọ́run ló jẹ́ kí sẹ̀mí ó lágbára àwọn ènìyàn kan ń bẹ àwọn òṣìṣẹ́ mọ́ rìbáhùn làwọn ń jẹ ẹ máa wo ọ̀pọ̀lọpọ̀ àwọn aláṣẹṣẹ́kù haramu olówó eléle àwọn executives àwọn oníṣẹ́ ẹ̀kan mọ́ tiwọn wọ́n sá máa yọ̀tọ̀ mi ní owó èlé interest làwọn ò máa gbà ọlọ́run ẹ má ṣàbòsí fúnra yín torí wípé gbígba rìbá látòkè délẹ̀ kò sáànú bẹ́ẹ̀ o ẹ owó alájẹsẹ́kù kí ló ń ṣẹ́kù àbí owó alájẹtán kò ṣẹ́kù kankan sí ọ lọ́wọ́ ẹni tó bá gba owó èlé problem rẹ̀ ò sọ́ọ̀fù wọ́n bá postpone ẹ̀yìn síwájú ó sì máa ń kọjú àánú gbogbo àwùjọ táwọn èèyàn bá ti encourage interest usury rìbá ojú àánú wọn máa ń fọ́ nírú àwùjọ bẹ́ẹ̀ ẹni bí ìyàwó rẹ̀ ń bẹ nílé ìwòsàn tára ní tí wọ́n ní kó lọ mọ́ hundred thousand wá kò lówó lọ́wọ́ ó wá lọ bá bàbá olówó nígbà tó bàbá èlé ń bẹ ojú àánú yẹn yóò fọ́ ẹni tíyàwó rẹ̀ ń bẹ lórí ìnira wọn á tún ka gbèsè twenty thousand one hundred thousand tó yá jẹ̀mọ́ ṣé tó bá wá náwó yẹn lọ́sítù ṣé yóò rí profit kankan bẹ̀ fisikálì yàtọ̀ sí pé kọ́lọ̀ níyàwó òun ó gbádùn níbo ló ti fẹ́ dáwó padà kí wá sówó tó yá yẹn lẹ ní ó dá padà nìkan ẹ tún ní kó san èlé lérí ẹ̀. gbogbo àwùjọ tí wọ́n bá ti máa ń bàbàrà owó èlé ojú àánú kìí í sí mbẹ̀ ìdí nìyẹn tó fi pé ẹ máa wo àwọn àwùjọ Islam àánú máa ń pọ̀ ìtọrẹ àánú yàn lọ́wọ́ ẹ̀yà lówó kó gbogbo nǹkan gbé kalẹ̀ yẹn ni. ẹ̀yin kan ẹ̀ máa ṣiṣẹ́ àwọn kan ó máa mu oògùn ara yín àwọn orílẹ̀-èdè kan ń bẹ bẹ́ẹ̀ àwọn ò ṣiṣẹ́ orílẹ̀-èdè míì tí ń ṣiṣẹ́ ni wọ́n mu nítorí pé onípèsè wọn ni wọ́n jẹ́ pẹ̀lú èlé gbogbo àwọn nǹkan wọ̀nyí kì í ṣe ọ̀rọ̀ individual lọ́lọ́wọ́ bá ti jágbe máa wá lórí ọ̀rọ̀ gbèsè nìkan at the level of international community lọ́lọ́wọ́ bá ti gbógun ti èlé ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ni wọ́n ń sunkún ẹ̀ orílẹ̀-èdè mi ń bẹ ó sì yẹ kó ga jù báyìí lọ gbèsè èlé interest kò tí wọ́n rọwọ́ múláyé aláwọn tó dá wa kò fẹ́ nira fún wa kò fẹ́ dààmú fún wa gbogbo tó lè kópa lára bá wa ó ṣe é léèwà. ìdí nìyẹn tó ń jẹ́ pé concept yẹn gangan ni pé látàdílì mọ́ nàwà látòbúlámù. látàdílìmù nàwà látòbúlámù. ọlọ́ni látàdílìmù ẹ má ṣàbòsí. látàdílìmù. ẹ yé ṣàbòsí pẹ̀lú ìmọ̀ jẹ dúkìá àwọn èèyàn lọ́nà àìtọ́. wà látòbúlámù. ẹ̀yin náà ẹ má fira yín lẹ̀ káwọn kankan máa bò yí sí ọlọ́run bá ní ẹ jìnnà sí. wọ̀nyí kànà tó sọ́ọ̀tì fanabirọ̀ tó ní ìlànà ìsọ̀rọ̀ sí. وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون ọlọ́run ọba tó dá wa ọlọ́run wá padà lọ síbi ìran rìbá èyí tó kọ́mọ̀ ìran rìbá pọ̀ méjì ni riba nàṣíà àti rìbá alifọ́dìlì ṣùgbọ́n àwọn rìbá tó pẹ̀ka níbi oníran ìran ọ̀nà àgbàsòwò láyé lẹ́nìí ó pọ̀ ṣùgbọ́n èyí tó gbajúmọ̀ jù tó lè tètè yé wa ọ̀nà ni riba ti máa ń wáyé níbi ìyára ẹni lówó káyà ní lówó kan kó fi san èlé tó bá fẹ́ san padà ọlọ́run wá fẹ́ sọ̀rọ̀ lérí ẹ̀ ó fẹ́ jẹ́ ká mọ̀ wípé asílù alkọ́rùbì ìpìlẹ̀ yíyàrá ẹni lówó ìsánù ni ìṣe dáadáa ni a gbúdọ̀ àtàṣì ẹni material benefit or monetary benefit a gbúdọ̀ mọ àtàṣì rẹ̀ mọ́ bá a yá yẹn lówó ìsánù ni bí ìgbà tó sálámọ̀ séèyàn ìsàlámù alaykum wa rahmatullahi wa barakatuh kọ́ wa ń gbowó lórí ẹ̀ ìyá yẹn lówó bó ṣe rí nìyẹn. anẹ́sọ̀lá rẹ̀ ọ̀sàlẹ̀ anẹ́bìnrin ẹ̀ tó bá yá mú mi ní mùsùlùmí ọmọ ìyá rẹ̀ lówó lẹ́ẹ̀kan tẹ́ni yẹn san ó tún yá lẹ́ẹ̀kejì káánà kan sọ̀dà kọ̀ wọ́n kọ àkọọ́lẹ̀ bí ẹni pé yẹn ṣètọrẹ àánú ni fún yàn ìsánù ni ìyá yàn lówó a gbúdọ̀ tún sọ di owó ẹlòmíì kò sí tẹ́mọ́ ó ti kówó jọ ọ́nulé ẹ wá máa yáwó pẹ̀lú èlé a gbúdọ̀ fi ṣòwò. So bá a bá fẹ́ yá ní lówó in tó yá náà ni kó san láì lélẹ̀ ètò owó láì lélẹ̀ ti service fún ìyá ọlọ́dẹ thousand ó fi san hundred thousand padà ṣùgbọ́n ọmọ bá mi roko ẹ̀yìnkùlé mi kó ló dìpọ̀ san oko tí ń ròyìn rìbá ni lọ́lọ́wọ́n bá fi sọ wípé wa nǹkan náà tó ń sọ̀rọ̀ tí ọlọ́ ní gbogbo ẹ̀yin tẹ́ máa ń yáwọn èèyàn lówó tó bá ṣe wípé ìwọ tó yá àyàn lówó dúró ó sọ̀rọ̀ sí ẹni tó yá lówó yìí ìwọ náà rí wípé àìlera ń bẹ fún ìnira ń bẹ fúnrúfẹ́ ẹni bẹ́ẹ̀. fanadírọ̀tún ìlà mẹ́sàrọ̀tún. ọlọ́run ọba ní fanadírọ̀tún ìlà mẹ́sàrọ̀ ọlọ́run ọba ní ẹlọ lára olóhùn ó dáwó padà lẹ́yìn oṣù kan nígbà tó sùn ká pé kòrówó yìí dá padà ẹ wá rí i pé ìnira ló ń bẹ fún fanadira tó ń ilà mẹ́sàrọ̀. fanadira tó ń ilà mẹ́sàrọ̀ tó ń. ọlọ́run ọba ní ẹsẹ̀ dẹ̀kùn fún lérí ẹ̀ lọ lára i invar fanadira tó ń ilà mẹ́sàrọ̀ ẹsẹ̀ dẹ̀kùn fún ilà mẹ́sàrọ̀ títí dìgbà tí ìdẹ̀ra yóò fi dé wá bá ọlọ́run sọ eléyìí láti fi tako ìṣesí àwọn lárúbáwá nígbà jàìlíyà báwọn ṣe máa ń yáàyàn lówó àwọn ó sọ wípé màá yá ọ ní ten thousand naira lápòjúwe ó dá padà lẹ́yìn oṣù kan ten thousand náà ló dá padà àmọ́ tó bá ti dẹ̀yìn oṣù kan tó bá rí ten thousand dá padà kí n bá tún lè fún ọ lóṣù kan míì yóò lé nítorí máa ń ṣe nìyẹn kì í ṣe pé láti ilẹ̀ ni wọ́n sọ kó lé wọ́n ní tó o bá ti rí san ní gbèdéke john ó o ọlọ́run wá gbógun ti rú ṣe sí bẹ́ẹ̀ ọlọ́run ọba ni wa nǹkan àdó ọ̀sọ̀rọ̀ tí ń. wa nǹkan àdó ọ̀sọ̀rọ̀ tí ń. ọlọ́run ọba ni tó bá ṣe wípé ẹni tẹ yá lówó ẹ̀yin náà rí wípé nira ń bẹ níjọ́ tó fẹ́ lọ béèrè owó lọ́wọ́ ẹ̀ jẹnẹjẹnẹ ni wọ́n ń gbé ọmọ rẹ̀ lọ sí hospital jẹnẹjẹnẹ ni wọ́n ń gbéyàwó rẹ̀ lọ hospital ọ̀rẹ́ wa kó tó di pẹ́ mọ́ lọ owó mi dà ah. wàyí ń ká ẹ náà tó ń sọ̀rọ̀ ọtí ẹnìtẹ̀ ẹ̀yà lówó torí pé ìpìlẹ̀ ìyá ni lówó àánú ni lóbi bó bá ti pẹ́ ni tí nira ń bẹ pẹ̀lú ẹni. Bànàbírọ̀ tó lè lámẹ́ ìtàrọ̀ tí. Ọlọ́run bá ní ẹ lọ lára ẹsẹ̀ dẹ̀ fún títí dìgbà tára ó fi tù ú. Wà á tàtọ̀ dákò ọkọ̀ ìrú lẹ́kùn. Bọ́lọ́run bá ti ẹ̀wà àpò yín láti rí bẹ́ẹ̀ bá lówó ẹ lè fojú fò. Ìyẹn lọ̀pọ̀lọpọ̀ àwọn olówó èlé ṣe bẹ́ẹ̀ sì ni ẹ̀yẹn ní máa jẹ̀yìn olówó. Ìyẹn ní máa dárò ten thousand naira nígbà ó padà ní kó dáwó yìí padà orí wípé ìnira ń bẹ fún ọwọ àṣọ fún wípé wà á ń tasọ dákú mo mo fún ọ pátápátá mo dà padà ọlọ́run ní kẹ́ ẹ bá lè ṣe bẹ́ẹ̀. èrò ńlá kó. tọ́lọ́ sì fi ní bẹ́ẹ̀ pé rẹ ni kí ló lè láti lè fojú fo ten thousand naira lẹ́ni tó rí pé nira ń bẹ fún fojú fo kàkà tó yẹ kó ṣe yẹn ó wà lọ kó àwọn gòdògòdò kí wọ́n wá nà ó lọ kó àwọn tọ́ọ̀kì wá pé tí wọ́n bá nà ẹni tí ọ̀rà ọ̀sán nígbà wọn bá sì fẹ́ pa àwọn ará àdúgbò ọ̀dà ten thousand naira nígbà wá gba ten thousand naira yẹn lílù tí wọ́n lù yẹn ìyẹn ń kọ́ níwájú ọlọ́ ṣebó ti gbowó ẹ̀ lúlù ń kọ́ níbo lọ́bẹ̀ẹ́ fi síwájú ọlọ́ gbogbo ẹ̀yin tẹ lówó ẹ ṣe pẹ̀lẹ́ ẹni tó jẹ gbèsè òun náà kò wú bẹ́ẹ̀ ọlọ́run ọba ní pàápàá jùlọ tí kì í ṣe ayámọ̀sán o ẹlòmíì ó ní gbèsè sọ́run yóò máa sọ̀sọ́ òun kọ́ là ń sọ ṣùgbọ́n ní tí ò ní sanadirotun ilá àmì ìsára ọlọ́run ọba ní ẹsẹ̀ dẹ̀ fún. wà á tàṣọ jákòó kọ ìrú ńlá kó. ọlọ́run ọba ní tẹ́ bá wá lè ṣètọrẹ àánú fúrúfẹ́ ẹni bẹ́ẹ̀. Sọ́yìnrò lákó. Ó lóore fún yín. Èkó tó tààlà mú. Tó bá ṣe wípé ẹ bá mọ̀ ni, Anábíwá Muhammad sallallahu alaihi wasallam nù àdìsí àfọwọ́ Abu Hurairah. Anábì ni mọ̀ ní à ń bọ̀ra mu'siran. Ẹni tó bá lọ ẹni tó jẹ́ ní gbèsè. Tó wá rí pé ẹni tó jọ ní gbèsè yẹn ìnira ń bẹ fún. Anábì ni o wá tẹ̀bẹ̀ fún wípé ó dáa orí tán mo tún fún ọ lóṣù mẹ́ta àwòwádọ̀ aláwù abóòtí ẹ̀wà sọ wípé ó dáa èló ló jẹ́ mí ten thousand naira mo bu ọ ní five thousand bẹ́ẹ̀ nígbà wo bá rí five thousand dá padà fún mi abóòtí ẹ̀ sọ fún wípé nígbà wo bá tó rí máa fún mi abóòtí ẹ̀ sọ wípé mo yọ̀ǹda rẹ̀ fún ọ ànábìlẹ̀ àwọn tó bá lè ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá lágbára bẹ́ẹ̀ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ àzọ́lá Allahu yawm al-qiyamah ọlọ́run ó fi wọ́n sábẹ́ bòjì nígbà tí oòrùn bá mú ọ̀hán ránjọ́ gbé al-qiyama táàtà zilli arṣì í lábẹ́ ìbòjì àláràṣẹ ọlọ́run yawma la zilla illa zilluhu níjọ́ tí ò ní síbòjì kan àfi bòjì ọlọ́run jẹ̀mọ́ táwọn èèyàn bá wá mọ àǹfààní tí ń bẹ ń bi kéèyàn wà lábẹ́ ìbòjì ọlọ́run èèyàn téèyàn rí pé nira ń bẹ fún ambulance àti pé o tún wá dìkú ìnira rẹ̀ ẹni tó bá lè tẹ̀dẹ̀ fẹ́ni kí nira ń bẹ fún tó yáwó lọ́wọ́ ẹni ẹgbẹ́ ẹ̀san tó wà fún kí ni ó máa wà fún ẹ̀yin tẹ́ ẹ̀ tún di ìnira mọ́ ẹni tó yáwó lọ́wọ́ yín pẹ̀lú pẹ̀sù ìlékun jàmá eléyìí ni ọ̀rọ̀ ọlọ́run ẹ̀dí kápáyọ̀ ọlọ́run rìbá bó ti wulẹ̀ kí wọ́n ó pọ́n létó ẹ má jẹ́ ká wá ìjẹ ẹ̀mú wa lọ síbẹ̀ wọn bẹ tọ́lọ́n bá ṣe fún alọ́nà halal abẹ́ Allah subhanahu wa ta'ala kó fà àlùbáríkà sí fún wa kó ṣe ní sábàbí oríire yá àtàlùkìyàmà torí pé ndí mùsùlùmí bùkátà nínú ayé yìí náà èyí tá a fẹ́ fi ṣe ọ̀run wa náà ni wabtagi fi ma ataka Allahu daral akhirah ndí àlùkìyàmà wọn ò fi dáa la nídìí láyé o níta nídìí náà nìyẹn abẹ́ Allah subhanahu wa ta'ala kí ọlọ́run kí ó má ṣe àgbà lọ́wọ́ wa abẹ́ Allah subhanahu wa ta'ala eléyìí tí a ṣe lọ́dún yìí ní ọ̀rọ̀ ọ̀tọ̀ ọlọ́run Qur'an suratul Baqara ọlọ́run jẹ́ kó ṣe wá láǹfààní àwa abẹ́ ọlọ́run subhanahu wa ta'ala àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n ń bẹ ní òkè òkun tafsiri tèní àdẹ̀díkẹ́tẹ̀ fún àwọn ọmọ ẹ̀yà wa ní UK àwọn ni wọ́n bùkátà wípé àwọn fẹ́ kí a ṣe ìdánilẹ́kọ̀ọ́ tafsiril Qur'an lẹ́nì àwọn the big deal family àwọn ọmọ ìyá wa tán kóra wọn jọ ní United Kingdom wọn làwọn fẹ́ gbóòórùn lé náà báwọn ṣe wà lọ́hùn káwọn gbọ́ tafsir bá a ṣe ń ṣe yìí náà ni wọ́n ń bá wa lọ lérí ẹ̀ abẹ́lẹ́ subhanahu wa ta'ala kọ́lọ̀n kó bá kíyèsí wọn lọ́hùn. ẹ̀sìn ni wọ́n gbé lọ ọlọ́mọdé ẹ̀sìn ó bàjẹ́ mọ́ yín lọ́wọ́ lọ́hùn. àmì kẹ́sìn má bàjẹ́ náà lèyí tẹ̀ ń ṣe yìí ọlọ́wọ́n bá kó bá sọ ẹlẹ́sàn dáadáa. àti àwa àtẹ̀yìn náà kí ọlọ́run kó má dùn ní ládàá. anakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wa rahmatullah. وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا Assalamu alaikum. Naam.

الحمد لله والصلاة والسلام على رسول الله ìbéèrè tí wọ́n béèrè ni wípé àwọn èèyàn tí wọ́n wà ní ẹ̀yìn odi bá ní UK àbíkò míì wọ́n bá yá ẹni tó wà ní Nàìjíríà tí wọ́n yá lówó ìgbà tí wọ́n yá lówó yẹn iye tí pounds tó jẹ́ gbèdéke rẹ̀ yẹn náà fi yáwó òun lápèjúwe owó tí wọ́n ya ní pounds déédéé hundred thousand owó nàìjíríà ni ṣùgbọ́n bàtú wá fẹ́ dá owó yẹn padà owó pounds ó ti ti lọ òkè sí tó bá fẹ́ dá iye tó yá yẹn padà déédéé ìdí ó dá padà yóò ti ju hundred thousand lọ báwo ni ó ṣe ṣe bí ó ṣe ṣe in tí òfin ní jẹ́ ká kó sí problem ìwọ tó fẹ́ yáyàn lówó báyẹn tó bá fẹ́ yáyàn lówó ǹjẹ́ are you giving the money out in naira or in dollar tó bá give owó yẹn fún wípé ẹ bá mi ṣe owó yẹn ní nàìjíríà ẹ kó fún o mo fún ọ ní hundred thousand naira naira ló gbà náírà náà ni yóò dá padà ṣùgbọ́n o bá sọ fún wípé mo yá ọ ní hundred dollars bó bá ti lọ ṣe iye tó bá jẹ́ tí ó bá wá dá owó yẹn padà náà hundred dollars náà ni yóò dá padà iye kí eight hundred dollars lọ́wọ́ á jẹ́ ńgbà yẹn náà iye tó jẹ́ nìyẹn sòtẹ́ bá ti fẹ́ máa yá yẹn lówó ẹjẹ́ kó wà specifically spelled out pé mò ń yá ọ yìí in dollars in pounds mò ń yá owó yìí in naira ìyẹn ni kò fi ní dojúrú pẹ̀lú bọ́ọ̀rọ̀ owó ṣe ń lọ sókè tó ń lọ sílẹ̀ hada wallahu a'lam. Nine. alhamdulilayi wasalaatu wasalaam ala rasulillah ẹni tí ó ń ṣiṣẹ́ pẹ̀lú ìjọba ó wá yá owó owó tí ó yá yìí interest ó wà níbi loan èyí tó gbà níta ń sọ látàárọ̀ náà nìyẹn bẹ́ẹ̀ bá fẹ́ yá owó kéèyàn ó yá owó loan tí ò ní interest nù bó ti wulẹ̀ kí percentage yìí ó mọ. kéyìn ó sá fún un alimọ̀ rò kó le ibẹ̀ ni oríire wà ó àdúnyà sijinu limomin wà jannatul káfí ní táwọn kèfèrí ń kó jọ yẹn lọ́nà haram kò nítumọ̀ èyí táwọn mùsùlùmí bá rí bó ti wulẹ̀ kó mọ sálùbárí kan ọlọ́run bá ti wà ń bẹ̀ olóore owó tó bá ti lè ní interest inú bí percentage yẹn ti wulẹ̀ kó mọ ẹ ká jìnnà sí ẹ̀dá wa mùsùlùmí ó kóra wa ká máa yára wa lówó eléyìí tí ò ní ní èlé nínú ká máa fowó yẹn ṣe business a máa rí profit a máa share profit ká share profit ó dáa ju ká share interest lọ́lọ́run fi sọ pé wa wa harrama ar-riba simple concept ọlọ́run ni mo ti ṣe rìbá léèwọ̀ mo dẹ̀ ṣe òwò lẹ́tọ̀ọ́ fún yín tẹ́ ẹ fẹ́ rí mi rìbá yẹn ẹ rí n tó jù yẹn lọ níbi òwò ṣíṣe Barakallahu fikum. wọ́n ní tí wọ́n láwọn kọ́pìnì káwà tẹ́ mọ́ yáyàn lówó tọ́bọ́ wá yáyàn lówó wọ́n wá sọ wípé credit card pé tó o bá lè rí owó yẹn dá padà ní àsìkò kan pàtó èlé ò ní gùn ṣùgbọ́n tó bá ti lè ju àsìkò yẹn lọ èlé yóò ṣe kí ni o yóò gùn tẹ́ni ẹ̀dẹ̀ màmọ̀dájú wípé ó dànù ń lójú òun lè dá owó yẹn padà kí àsìkò yẹn òun lè meet up pẹ̀lú àsìkò yẹn tí ẹni yẹn tó lè kara bọ̀ ṣe rí ìyá rẹ ni lówó contract ni nígbà gbé contract yẹn lé lérí yẹn àti gbé e lérí condition rìpá. tó o bá sọ wípé ó lè meet up tí àwọn nǹkan kan tẹ̀lẹ̀ tó o lè meet up túláàsì ó sanwó rìbá o ó sanwó rìbá àwọn tí wọ́n ti gbé nǹkan yẹn náà kalẹ̀ wọ́n ti fọkàn balẹ̀ pé n tó súnmọ́ náà ní kọ́ ọmọ lè meet up condition àní innamal a'malu binniyah àníyàn tẹ́ fi bẹ̀rẹ̀ contract yẹn ojú méjèèjì náà lẹ́ fi sọ sọ ti wà báyìí. ojú méjèèjì lẹ sọ pé èlé yóò wọ́ o tó bá ti lé ọdẹ agree ó ti agree lórí rìbá based on agreement ó ti agree ó wá o ó o ó ti agree lé ọ̀rọ̀ rìbá abẹ́ Allah subhanahu wa ta'ala ṣọ́ wa ń bẹ̀ wallahu a'lam. ìbéèrè mi tún ra ọkọ̀ ọkọ̀ tí èèyàn fẹ́ rà yìí iye téèyàn fẹ́ ra ọkọ̀ yẹn kò sí interest kankan bẹ́ẹ̀ téèyàn bá ti lè rọ pé lágbèdéke àsìkò báyìí òun ni kò sanwó ẹ̀ tó bá lè meet up táìmù yẹn kò sí wàhálà ṣùgbọ́n tó bá lè meet up táìmù yẹn èlé ògùn ìtẹ̀ kan náà ni tí ẹ̀ kan náà rẹ̀ tó ti wà báyìí nọ́ọ̀sù ṣe akálàṣe àwọn olùmọ̀ tán bá fẹ́ gífù fásiwá nígbà míì nírú ẹni tó bára rẹ̀ nírú kọ̀ǹdíṣàn báyẹn tán bá fẹ́ gbé lérí ìrìtìkáàbù àháfù dọ̀rọ̀rẹ́yìn ìndà dọ̀rúra bóyá nìkan necessity ti mú pé kọyà owó wọ́n prefer pé tó o bá ti lè mọ̀ wípé kò ní kọjá gbèdéke yẹn aburú nìyẹn ṣùgbọ́n aburú ẹ̀ fúyẹ́ àwọn àfáà lè kí ìfatiwa lérí ẹ̀ ṣùgbọ́n yẹn ń da dọ̀rùrà ṣùgbọ́n tí yẹn bá ní méjì míì kéèyàn má lọ síbi contract yẹn torí wípé èèyàn ń dọ́gbọ́n ń dẹ ìwọ̀n lẹ̀ fún yẹn díẹ̀ díẹ̀ tó bá ti yá èèyàn ó bá nǹkan yẹn sábà ìgbà téèyàn ó bá fi kó sínú rìbá náà èèyàn ò ní mọ èéṣe tí wọ́n ń ṣe bẹ̀ láti àti lè jẹ́ kí àyà pa àṣẹ ọlọ́run torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń bẹ lẹ́yìn odi àwọn ò díjú sí reality. ìgbésí ayé àwọn òyìnbó gbogbo ẹ̀ wọ́n ti bíríṣì ẹ̀ lórí interest ẹ sáà máa yáwó ẹ máa yáwó ẹ máa yáwó ẹ máa yáwó gbogbo ìta bá ti fẹ́ rọra lù ká mọ òfin ọlọ́run lérí ẹ̀ ká dẹ̀ béèrè lọ́wọ́ àwọn onímọ̀ kan gáìdì wa pé eléyìí ó fúyẹ́ eléyìí mọ̀rọ̀ lù wọn wa kódà mọ́jì ó ní láti torí pé different dimension yóò máa gbé wá tábàdì pé ẹni fẹ́ máa kan ó fẹ́ máa clear mi wá dimension mi ni ó wá first alu zikiri nkutu títí láwọn àfààní yẹn ẹ béèrè kó tó di wípé ẹ rọra lù security bẹ́ẹ̀ ni ẹni tẹ́yàn fẹ́ yá lówó ó ní ẹ dákun ẹ mi ní fifty thousand naira mo sì ní ọkọ̀ kan àbí mo ní property kan tí màá fi ṣèdúró kò sí wàhálà èèyàn lè ṣe ìdúró ẹni tó fẹ́ yáwó bí ó bá san property rẹ̀ ń èèyàn tà èèyàn ò fi ṣòwò èèyàn ìyẹn náà ń pè ní àròhánù nínú الفقه الإسلامي نعم abẹ́ Allah subhanahu wa ta'ala àmọ́ àsìkò tẹ́yìn wà lọ́hùn àsìkò ìsínú tàwa ti tó so abẹ́ Allah subhanahu now so máa padà dáhùn so abẹ́ Allah subhanahu wa ta'ala eléyìí tí a gbọ́ yìí ọlọ́run tó kó ṣe wá láǹfààní kí ọlọ́run kí ó jẹ́ kí ó wúlò fún wa láyé àtijọ́ gbóndé alkiyama wa sallallahu ala nabiyyina muhammad sallallahu alayhi wa sallam